ìwọ ọmọ pé tá a bá jẹ́ kó gbà jọ̀wọ́ gbà bá sẹ́ bá mú mi àjò tèmi ní tiẹ̀ kọ́ ní fàǹfà ló tún fẹ́. ó padà sọ́rọ̀ báyìí kọ́ gbọ́ pọ̀ yá kó fura kì lẹ́kàn látúndí films productions are it again. bá jẹ́ bàbá tó wú gbòòrò tó tó wí kábàkàbà lẹ́nu. tí kàtó bá yẹ kó jẹ tẹ̀lé bá kọ̀ tí ò bá sọ́wọ́ ẹni. a máa ká ni lára jọjọ. tèmẹ́ni. family God suddenly becomes one's enemy. then it calls for questioning. tèmẹ́ni. family on fire. ọmọ ìyá méjì kọ́ ní ìyá òsà. ẹ̀sìn lè para wọn láti pàkiri lọ́sàn gangan. tèmẹ́ni. Mr. Latin àgbà tí ò kẹun sọ̀rọ̀ tó pàpà kẹtàn sáré nígbà point in time ní tí mo ṣe lè máa ṣe tàbí kẹ́ ẹ ṣe kó jù bẹ́ẹ̀ lọ. survivor ẹlẹ́ẹ̀kejì ó ṣì wà lọ́ndà probability. what is the meaning of all this daddy? mo débi ọmọ ẹ̀sìn ní sọ gbogbo kan ṣọ́ tírẹ́tì mi ni. ọ̀rọ̀ èèyàn nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọ̀tọ̀ ó lè ṣẹlẹ̀ kó dá padà fún mi ó ní ó lè maybe. an interesting educative movie produced by Lekan Olatunji, starring Ọdúnladé Adékọlá, Bọ́lájí Amúṣọ̀láti, Lekan Olatunji, Captain Eniola, Wùmí Ọlátúnjí, Bọ́sì Aregbesola, Gbẹ̀ngà Dina, Jọkẹ́ Ajadi, Gbẹ̀ngà Tọwọ́bọlá Alátìká, Tolu Koka. Temeni, as directed by Tunde Shobayo Siro. Temeni, ah, it's more than just a movie, grab your copy now. Mo fẹ́ sọ̀rọ̀ wọlé. Mi sọ̀rọ̀ sọ̀rọ̀ wọlé. Máa sọ̀rọ̀ wọlé. to me in the noontime. Afẹ́ mi, afẹ́ mi nìkan Ẹni àmọ̀rí baku. You forget tomorrow. Ó tiẹ̀ rántí jale. ò gbàgbé adákẹ́dájọ́ ò ti ẹ̀rọ tí a túbọ̀ tọ́ you forget ó tàpá sókè ó yí dọ́gbọ́n ní alẹ́ bọ́ba yóò parí ó ti gbàgbé ọba mi òkè ń wò ó. àpá tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ dandan ni dandan ni sẹ́. what goes around comes around whatever you sow you surely reap. òkè tí gbàgbé ìmọ̀sí ó gbé pa aláàtẹ̀ ọkà òun lè rí. má jẹ ń pẹ́ lóko ìlérí mọ́ má jẹ ń pẹ́ lóko ìlérí mọ́ má jẹ ń pẹ́ lóko má jẹ́ pẹ́ lóko ìlérí mọ́ mo sunkúnsunkún gbogbo ojú ló ti wú mo gbàwẹ̀gbàwẹ̀ mo gbárùgbò ọ̀sán gangan má jẹ́ pẹ́ lóko ìlérí mọ́ olúwa ọlọ́run olódùmarè ẹ̀ olúwa dáríjì àmín gbogbo ẹ̀ṣẹ̀ tá a lè ṣe lọ́rọ̀ lérò àti níṣe àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run òun ní gbogbo èèyàn sáà ló ti ṣẹ̀ tó sì fi kùnà ògo ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni àwa àbáramọ́ òde jẹ́ àwa ń jẹ́ṣẹ̀ bí ẹni ń jẹran à ń mú ẹ̀ṣẹ̀ bí ẹni ń mumi ṣùgbọ́n torí kú ọmọ rẹ jésù òyà dáríjì òyà dáríjì jésù dáríjì ọlọ́run dáríjì jésù dáríjì yà wá sí mímọ́ tọkàntara tó wà nínú ilé ọ̀yà yà sí mímọ́ múnú wa dùn máyọ̀ wa kú àmì jésù olùwò ṣeun torí pé ti gbọ́ o ṣeun torí pọ̀ lọ́ba tí ń gbàdúrà in the capability of the Lord's ability in Jesus name amen. olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run gbà yín wá olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run gbà yín wá olúwa má jẹ́ káwọn ọmọ tó kó fún má jẹ́ kó ṣọ́ọ̀bù mi ní fojú sunkún yín o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe mi ṣe lórí yín ẹni ṣọ́kú mọ́ mi lójú inú yín á dùn ọkàn yín á balẹ̀ torí pé a tọrọ abẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. Ah, ah. ta ni yẹn o come in please. ẹ lẹ́wọ̀n. ah ah big bro báwo ni ilé ńkọ́ ó má tọjọ́ mẹ́ta mọ́mí ńkọ́ dádì náà ńkọ́ ṣe ń gbúrò wọn. Doyin ẹ ká what's up sure <laughs> ọmọ iléèwé ẹ ká sọ ẹ̀gbọ́n wọ́n sọ ìgbà ni wọ́n dé. ẹ̀wọ̀ èyí náà ni mo ṣẹ̀ dé. you are not serious ìwọ délé ni o lè pè mí kí n gbé ẹ lọ ṣe fàájì what's wrong with you now ẹ̀gbọ́n ẹ ní bínú ni mọ́mí kì í fẹ́ jẹ́ kí n jáde. ah òótọ́ ni o mi ì fẹ́ jẹ́ kó jáde ó mọ̀ pé lílé pa ni bó ṣe wà yẹn ó kọ̀ tóbi ni kò kúkú mọ èjì ẹ̀ ó máa máa rìn gbèrègbè kiri àdúgbò ni mi ì dẹ̀fẹ́ jẹ́ kó lọ ọkùnrin inú òrùn ó máa tún máa nù fẹ́ ní má lè rí ayé rán mi ì jẹ́ kó jáde àràdà àfi staying there. ok it's okay okay mo kàn ń kọjá náà ni mo wá rí pàdé mi kan sàlẹ̀ ń bíbà and mi lè kọjá níwájú ilé ọba kí n má wàá kí ọba so that's why I came around to say hello to you. thank you so much o ṣé mo dúpẹ́ a ṣẹ̀ṣẹ̀ ṣe prayer kan náà ló bá wa ṣùgbọ́n tí wọn náà tún ṣe dé sí ẹjẹ́ àtúntún mi gbà kò ń pọ̀ jù ah, ó yá ẹjẹ́ àtúgbà mi ìgbà tí wọn náà ti dé bá wa lẹ́nu. lórúkọ jésù bàbá wa àti ọlọ́run tiwa àdúpẹ́ aláya ìdánlọ́gbọ̀ fún olùfẹ́ wákàtí olúwa gbọ́ ọpẹ́ olúwa gba ìwà ọlọ́run òṣìṣẹ́ àdúpẹ́ aláya ìdánlọ́gbọ̀. àfẹ́mí honestly for me èmi bí lè báwa ní jẹ́ àǹjẹ̀lá gbéṣà ẹ̀ fún. Hmm. ìwọ tiẹ̀ ń padà sẹ́yìn mo rí vessels last week náà ni wọ́n ti shortlist our proposal yẹn sí mẹ́rin. yeah so i mean carry go ni. ọmọ ah, because èmi last time èmi ti mọ̀ bó ṣe ṣe rí kíni presentation ẹ̀ hmm. kò yẹ èmi ti mọ̀ pé and i can't wait i can't wait for that call honestly. No, but o ní láti mú festus mọ́lẹ̀ wá láti fún ní close marking. yẹn ò kí n ṣe wàhálà yẹn ò kí n ṣe problem bọ̀bọ̀ yẹn sometimes. ìyàwó mi. sá ọjọ́ mẹ́ta sá. báwo ni. àdúpẹ́ sá báwo ni. ṣé wàá pa ṣé o gbọ́ ẹ̀ ń dùn. fine sá family nǹkan sá. ṣe fine fine fine well well thank you. mo drink ẹ mo drink ẹ mo drink ẹ mo tó gbóná. Ah, well Katia tiẹ̀ máa celebrate díẹ̀ hmm? díẹ̀ díẹ̀ ibà yẹn. i'm very positive. ṣàlọ́ mọ́ mi. kí ló dé gbogbo bí n ṣe ń drive bọ̀ ni mò ń pè yín pè yín tẹ́ ẹ̀ gbé fóònù yín. ah bóyá kẹrin miss calls me now Hey, ah, she better know lẹ́ni ẹ̀ wúkọ́ throughout àná ni mo mother, tún ní can send account details in. ẹ tún find it difficult to send Hey, wò ẹ wò ẹ Sherry, see anything about ṣe yín àbí tẹ́ bá kú èmi máa sin yín Koda, kódà mo máa fa òkú yín màá pe the best eléré to bá wà ní nàìjíríà a máa sin yín débi pé tẹ́yìn gan bá ń bojú wẹ̀yìn níbikíbi tẹ́ bá wà ẹ máa wò pé ah, ah nọ́ọ̀sì mi tó yìí ẹ send account number now, ah èmi ò mi ò nífẹ̀ẹ́ sí gbórú nǹkan báyẹn sínú àkáwọn nọ́mbà kí n fọwọ́dù owó tí máa fún yín kí n fọwọ́dù sí yín pẹ̀lú ọmọ ní àwọn ọmọ yín kan ò tọ́jú yín. Dàmọ́lá ta ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. mọ́mí màá ní. your mom? ah so is your mother you're talking to like that? such a manner. I don't I don't understand. ah kí ló ṣẹlẹ̀ ọmọ tó sí i mean mi ò fẹ́ mọ̀ nǹkan tí mo ti ṣe mi ò dẹ̀ mọ̀ nǹkan tó ti ṣe mi ò dẹ̀ mọ̀ tó fẹ́ ṣe. I mean your mother is your mother yẹ́ni ni yẹ́ni now o ò lè máa sọ̀rọ̀ sí mọ́ sí báyìí now ah ah abájọ abájọ what <laughs> eh ka chase a contract kan mm. for six months ah no no no no no I will not take that ṣé o gbọ́ tó sọ no o ń tẹ̀lé láti pè ya mi lájẹ nìyẹn now. What is all that? A Èmi no no no no no. No no no no Damola ní sùúrù ní sùúrù you are getting it wrong. No owó kí ló sọ wetin dey talk. O lè máa bá mọ̀mísí sọ̀rọ̀ bẹ́ẹ̀ and expect blessings to follow you. Ìyẹn pé ọmọ Raymond yẹn, ó ń dán gbogbo orúkọ báyìí. Tó máa ṣojú bí ẹni tí ò lè jẹ kankan tán ni. So ó ń dán nǹkan mọ́mì tí nǹkan mi bá wà lẹ́yìn pé ten wọ́n ń dán o wọ́n ń dán mẹ́wàá wò. ẹ wo mọ́mì Raymond ṣáà ló wá approach mi òun náà dẹ̀ mọyì oṣù tó fi wá bá mi kí n tó tiẹ̀ sọ yes for now ó ti wá fẹ́ sún mi báyìí. ha mọ́mì ó ṣe ojú mi báyìí tó bá jẹ́ pé kò ṣojú mi ni màá ní bóyá ọ̀rẹ́ mi ń parọ́ mọ́ wọn ẹ wò tí wọ́n pọ̀ o tí wọ́n pọ̀. jẹ́ kó sú ẹni dòyìn. okun owó ruru káwa ruru dòyìn sùúrù ló máa ní o bíbélì mi jẹ́ kí n understand nínú ìwé Colossian one eleven wípé kí a fi gbogbo ipá sọ yín di alágbára ògo rẹ̀ sì ni ìpamọ́ra àti sùúrù perseverance lẹ́yìn ìpamọ́ra o ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. gbogbo kọ̀ọ̀kan ni bó ṣe á ṣe ṣẹlẹ̀ ló gbọ́dọ̀ no getting any younger. sùúrù. in fact nínú ìwé first Thessalonica five fourteen ó fi yé mi pé kí a kìlọ̀ fún gbogbo àwọn tí ń ṣe àìgbọràn bíi Raymond ọkọ ẹ̀ ká máa tọ́jú gbogbo àwọn aláìlọ́kọ ká máa ṣàánú àwọn aláìní ká ní sùúrù fún gbogbo ènìyàn and you're good to go. ẹ ò tí ò bá ṣe pé mo tiẹ̀ ti bímọ fún un máa divorce idiot yẹn ni. ẹ ẹlẹ́dà mi ò ní jẹ́ what ah, níwọ̀n tá a bí ní ilé rẹ̀ no the fact pé ń misbehave nsìn ìyún mi pé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ onígbàgbọ́ ni ẹ́ ìdílé onígbàgbọ́ ló ti jáde bó tilẹ̀ jẹ́ pé ó ti di mùsùlùmí nísìn it doesn't stop you from praying So fún àwọn àáfàá yín wọn á bẹ́ẹ̀ ṣe àwọn àkànṣe àdúrà èmi pàápàá mi ì ní dákẹ́ tí mo ṣe jókòó yìí àwẹ̀ seven days ni mo ti bẹ̀rẹ̀ láti ìjẹrin funfun dẹ̀ ni ilé ayé tàwa yóò gún ni dìpátímẹ́ǹtì fourteen ni mo join nínú church torí tiyín ni kò sí nǹkan kan tàdúrà ṣe i will see the result. so kí ni kí wàá lọ ṣe báyìí sìn. Ah, ah. dòyìn ìwọ náà máa gbàwé àtàdúrà ni. ó tàpá sókè onídọ́bọ̀rí aláìnira láṣẹ. bọ́ba yóò bá o ti gbàgbé ọba mi òkè ń wò ó níran. ọjọ́ kan ń bọ̀ sínú àgbìlẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ́. àgbà tó rọ̀ fọ́ ìkà ọmọ rẹ̀ á níbẹ̀ dandan ni dandan ni sẹ́ẹ̀. God goes around, comes around. Whatever you sow, you surely reap. Òkè tí gbàgbé ìmọ̀sí ó gbé pa aláàtẹ ọkà wọn lè rí. Ẹni tó bá tajà erùpẹ̀, agbowó òkúta sẹ́. Ìgbẹ̀yìn lójú ọ̀rẹ́ jẹ́ ká ṣe rere. Àṣegbẹ́kọ̀ọ́sì. My name is Abdurrahman Abdusalam. I'm Tessie. Tessie, Tessie. What a beautiful name. Mm. Or to start with, I'm the CEO of Raymond Oil and Gas Nigeria Limited. Okay. I think you must have been hearing about that. Yes, I'm pleased to meet you. Yeah, yeah, thank you. Um, of mind, pretty girl. I think it's Sue. So lásán ni kò yẹ kí ọmọ tó rẹwà tó lẹ́wà tó bíi tiẹ̀ kó máa wà lábẹ́ ọ̀run okay ṣé a lè kúrò mi báyìí ká lọ síbi tó quiet a bit you know. it's alright. Oh, it's cool. ọjọ́ ọ̀la sẹ́. mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n báwo ni. ọ̀rọ̀ ṣìnà yìí náà ni bó bá rí pupa lẹ́ni àgbè bó rí dúdú lẹ́ni àgbè bó rí ilẹ̀ pa lọ́la I mean what does he want that I'm not giving to him. ọ̀rẹ́ mi mo mọ̀ nǹkan tí màá sọ fún ẹni pé take it easy o mo mọ̀ pé kò sí ọkùnrin tó dáa o gbogbo ọkùnrin the same thing ni wọn advice tí mo máa fún ẹni pé ṣáà take it easy. Hmm. má jẹ́ kí yẹn bọ̀gẹ̀ ó mọ nǹkan èmi dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ promise ẹ pé tí n bá bá wọn sọ̀rọ̀ ọmọ àchange ṣó ti bọ̀. inú mi á dùn tó bá lè bá mi bá sọ̀rọ̀ o ṣe mọ̀ kó máa ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. Ah, ah. ṣé torí nǹkan yẹn náà lọkàn ẹ ṣe wá wà lókè bẹ́ẹ̀ ó sì ti jẹ́ kẹ́rù máa bà mí má worry ṣe bẹ́ẹ̀ mi ni trust me tí má bá wọn sọ̀rọ̀ báyìí ọkàn wa ló máa gbọ́. Ah, Festus Ọláyínká ọmọ àdìo báwo ni ṣe wà òkè family nǹkan pẹ̀lẹ́ jọ̀ọ́ very quickly wọ́n ní kí n bèrè àǹfà pẹ̀lú iṣẹ́ wa lọ́dọ̀ yìí ni contract wa yẹn. Ah, ah. kí ló dé Festus kí ló ṣẹlẹ̀. course, no more, no more. He's a straightforward person. Ah, Joe, Joe, to roll on Festus, you see, get back to me, Joe, to roll Eh? As soon as there's any updates, let me know. Eh? I'll refund you for all your below. So, Shamo now. Ó ṣé gan ni. Ah, ó ṣé gan, go enjoy weekend there. Ó ṣé gan. baby, are you okay? You look so worried. My dear, I am not okay and I'm very worried. Uh, what is it? Kinoshele. It's not likely we have that job with G contractor. Eh? Really? Maybe might jump into conclusion now. You never can tell. Just hold on. Okay? From me in the morning. to me in the noontime. Àfẹ́mi àfẹ́mi ni ṣoṣo se. Ṣé mo lè ṣé mo lè rí ìdáríjì? Ẹni àmọ̀ rí ìbá kú. Ìdáríjì bọ̀ ó ṣe You forget tomorrow. Mo ti ṣe mo ti ṣe lẹ́dàá ẹ̀. Kí ló dé náà? ti ẹ̀ rántí Mo jẹun pé mi ò lè mi ò lè ó gbàgbé adákẹ́dájọ́ mo mọ̀ pé lè darí jẹ mi àfi tó bá kàn lóòótọ́ náà. o ẹ̀rọ tí a ti bí mo ṣe wà ẹyọ kan mi ò gbé mọ́ mi ò lè stand there mọ́ it I just need that forgiveness from you. What are you talking about, Raymond? kí ló ń sọ̀rọ̀ ń pa. máa tó ń wò níwájú ẹ mi ò ń ṣe ọkọ gidi o. Are you serious? Um, total womanizer ni mí. I kí n má tàn yín, kò sí nǹkan kan tí mi ò lè gba skirt nídìí ẹ̀. Tí n bá rí skirt nídìí igi bí kí n bọ́ ló ṣe máa ń ṣe mí. Bóyá fi ṣe ni o, mi ò lè, bóyá mo kẹ́gbẹ́ débẹ̀ ni o, mi ò lè, mi ò tẹ́ẹ̀ lè sọ pé nǹkan báyìí ló fà á. I, I, I don't know. Jọ̀ọ́ torí Ọlọ́run, mi ò mọ̀, mi mọ̀ ní ìjẹta tí mo ṣe ń lọ síbi iṣẹ́ ń mo rí ọmọ kan pẹlẹbẹ báyìí tẹ̀sí ọjọ́ yẹn náà mo gbé lọ sóòtì ọjọ́ yẹn náà ni mo gba pátá mi ní tàn nípa. Oh, oh my god. it's it's that bad it's that terrible. Raymond. dani mo wá ṣègùn ìyẹn gan gan gan tó ń trouble mi tí mo fi tó fi dàbí ẹni pé ń ṣe lòun fi àkélé mi káàkiri òun ni mo fẹ́ sọ fún ẹ but kintu n tó sọ kọ́kọ́ ṣèlérí fún mi pé wàá ro ti ti ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wàá rò mọ́ mi lára wàá dáríjì mi ò ní ò ní ò ní ò ní kà mi lọ́rùn ṣèlérí fún mi náà jọ. ẹ máa dáríjì ẹ just let me hear it sọ́nà kí n mọ̀ bóyá just say it. ṣèlérí fún mi náà jọ. okay I cross my heart I cross my heart just tell me let me know the last time I went to Dubai. Okay. Me ò dá lọ. Iṣẹ́ ni mo lo ṣe, òṣì ni mo lọ ṣe lọ́hùn. Mi ì dẹ̀ dóṣì yẹn ṣe. Èmi pẹ̀lú ẹnìkan tó súnmọ́ ẹ tí wọ́n ti mọ́ lájọ ṣòṣì lọ́hùn. Ọ̀rẹ́ mi. Miss T. Miss Tura. Miss Tura. My very best friend. Raymond, but why? I'm sorry. Oh my God. Raymond, what do you want from me again? Everything ni mo tell tẹ Ọlọ́run bí ìyàwó, Ọlọ́run dé mọ̀. Ṣé mi ò dá tó lóbìnrin fún ẹni? And God says, látìgbà tí mo ti Raymond, ọkùnrin kọ̀ọ̀kan ò gorí àyà mi rí. Bóyá ṣìṣe ni mi ìmọ̀jọ́ mọ́jọ́ túbọ̀ gbàdúrà fọlọ́run tún mú I'm so sorry, darling, please. Mm-hmm. I'm sorry, darling. I'm sorry, darling. Um, congratulations once again, Adédọ̀rọ̀. Ah, inú mi dùn fún ẹ̀gọ́ ni. Ṣé wọn náà wà àdìbá? are àdúgbò ọkàn látúrà fún ẹ. Mo sọ we need to náà ló man ń jogún ayé. You just have to be patient. Mo ṣe gbogbo ẹ náà ní Eh, Ẹ do you? kan tí mo tún fẹ́ bẹ̀ sọ nípa ti ọ̀rẹ́ mi Súra. Má ti torí ẹ̀ jìnnì sọ́kọ ẹ̀ o. Má try, mommy. No, no, no, no, no, no. no ṣé bóun náà ló dùn ẹ nínú yìí ẹ gbogbo nǹkan ní ayé yìí ó fẹ́ sùúrù o ti bínú jù ń gbà yẹn you have to take it easy. mo máa ń sọ fún pé àdúrà ó sì kọ́ tàdúrà ṣe tí o kò sí nǹkan tí àdúrà kò ṣe tí keep praying ìdílé onígbàgbọ́ ló ti wá ah, kọ́ládé. ẹ ká sọ. báwo ni dọ̀yìn mọ́mí wàhálà wà o. Ah, ah, ẹ gbà mí kí ló ṣẹlẹ̀. jáwọ́ lé lọ jáwọ́ lé jáwọ́ lé lọ sọ ẹbí ṣòro lé ṣé o sì ojú ẹ̀yìn kọ́ ẹ lọ́wọ́ o kọ́lá dé. bọ̀bọ̀ yìí ò máa gbé kọ́ mi látẹ̀. Tani. Bọ̀bọ̀ Raymond tí mo sọ fún ẹ pé mo fẹ́. Ah, ah. Túnpẹ̀ náà ẹ̀mẹ́rin ló ti pè ná. a ti tó twelve times. twelve times kì kí ló dé ó dẹ̀ free ẹ̀. Eh? kí n ṣe kí ni. o free ẹ̀ ṣóun nìkan lọkùnrin ni and ṣóun nìkan ló Lo fẹ́ ni. lóòótọ́ òun nìkan kọ́ ni ọkùnrin tí mò ń fẹ́ o mo ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí mo fi ń pa thinking bọ̀bọ̀bọ̀ yìí gangan òun ni mo gbèrú. ó gbé dání tó yìí. <laughs> kí ló fi ń ṣe eré yìí tán bá ní ọkùnrin náwó fún obìnrin mi ò tí ì rírú bọ̀bọ̀ yìí rí. ọ̀rẹ́ mi ó gbé dání tòótọ́ o. kò tán síbẹ̀. ó sì tún kù. <laughs> àbúrò mi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gbé lọ sí overseas tí kò sí kọ́bọ̀ mi níbẹ̀ pẹ̀lú bta. <laughs> Ah, ọ̀rẹ́ mi ó ti góra ẹ̀. ìtumọ̀ tó bá jẹ́ èmi ni. kí ló máa ṣe. ọ oh, má lóyún fún of course. <laughs> tó sẹ́n tó sẹ́n ó yẹ kó mẹ́ni tó ní nà. Hmm, mo jẹ́rìí ẹ̀ yàrá ya gbogbo wa. <laughs> kò sí ibi tó ń lọ bí mo ṣe wà yìí mo ti lóyún fún un. ó dẹ̀ ti sọ fún un. Ah, mo ti sọ fún un but did you know anything n lọ ṣe. lọ ṣe kí ni ah, ah. ó ní any amount tí mo bá fẹ́ lòun máa fún mi kódà kó jẹ́ one million naira ó lóun ṣetán láti fún mi kí n lọ́ọ́ fi yọ oyún yẹn. <laughs> Ah, one million ó Let's say kese. ló ti transfer one million naira yẹn sí Ah oyún wa ń <laughs> wo ó wà níbí báyìí. èmi nìkan ṣoṣo sẹ́ ẹni àmọ̀ Kaosara abi, what's your name? So ìwọ náà ni ìwọ tó jẹ́ kí n sinmi pẹ̀lú ọkọ mi tó jẹ́ kọ́kọ́ mi gbádùn. wàá pè láàárọ̀ wàá pè lọ́sàn what is your problem? jọ mo ní kí wàá wọ̀n ẹni please stay away from my Raymond má pè ọkọ mi mọ́ I don't want to see you with him again. o tẹ̀lé bó ṣe rí náà look at you aṣọ ò tiẹ̀ dá kó bó ṣe rí bíi spaghetti look at you ìwọ ló ń bá mi dùn ọkọ mi má jẹ́ kí n padà wá síbí báyìí because if I have to come back here you will not like what I'll do to you okay tó bá ti tajà wọn tó àjà ọjà òkúta wọn á máa gbé wọn á máa bẹ́ẹ̀ ni tó máa tì mọ́ nonsense. ẹ wo màmí inú bọ́dá mi ò dùn o inú bọ́dá mi ò dùn rárá torí wọ́n wá fẹjọ́ sùn yín ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí i ọ̀rọ̀ bọ́dá Dàmọ́lá ọ̀rẹ́ wọn ni o ṣe ni ọ̀rọ̀ wọn dàbí ẹni ta ni kó wá jẹun tó múni lọ́wọ́ dání o gbogbo contract tí wọ́n jọ ń lé ṣé ní bọ́dá àdámọ́lá ló ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ó dẹ̀ ń dùn bọ̀dá mi gan tó wọ́n fẹjọ́ sùn yín mọ́mí ẹ̀ rí nǹkan kan ṣe sí o. ẹ irọ́ ọmọ mi kú ni gbogbo yín lóòótọ́ kọ́ládé ẹ̀gbọ́n ẹ fi ẹjọ́ ọ̀dàmọ́lá sùn mí àmọ́ àdúrà náà ni mo mọ̀ ọ́ gbà ẹ mò ń gbà á kí ọlọ́run kó bọ̀ bá mi kó sí ní ọkàn kó bá mi yí ọkàn ọmọ dàmọ́lá padà torí tí má sọ pé ọ̀rọ̀ ẹ̀ sùn ni irọ́ ni mo pa mi ìdákẹ́ ah inú kọ́lá dé ọmọ mi ò dùn onísọ̀lẹ́nu lọmọ dààmú láyìn mo kún gbàdúrà mo ń gbà á ipe kí ọlọ́run kó bá mi kó sí lọ́kọ̀ kó bá mi yí ọkàn ọmọ náà padà ẹ́n. Ah. ọlálẹ́yìn dẹ̀ máa wo irú Dàmọ́lá yẹn ìjẹ́ òun mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí irú wọn irú wọn orí ló máa ń fọ́ wọn. kíkan. orí o ah! ìfẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é ìfẹ́ ó dà ìfọ́n gbà kan lórí mi ó dà ìfọ́n gbà kan lórí mi ah, yéé orí mi o ah, orí o yéé wọ́n gbà kan wọ́n gbà kan lórí mi lórí wọ́n gbà kan lórí mi yéé yéé orí mi o wọ́n gbà kàn mọ́ mi lórí yé yé wọ́n gbà kàn lórí mi yé yé má ẹ má ẹ. Ah, oh my God. yé orí lọ. wọ́n á máa dùn dìgbà dìgbà dìgbà débi wípé. tó bá wá dé hospital doctor àsásíbí nọ́ọ̀sì àsásàn ká tó wí ká tó fọ̀ ah, ẹ pa ò bá bóró mọ́. Dàmọ́lá Dàmọ́lá Dàmọ́lá jọ̀ọ́ Dàmọ́lá.

sí kankan wọ́n pa wọ́n wọ́n fàjẹ́ ọ̀sùn mọ́ wọ́n fàjẹ́ ọ̀sùn mọ́ mímì ìdẹ́rí fóònù mi mo dẹ̀ ti try nọ́mbà yẹn nọ́mbà yẹn wà available. ṣé oh, dá yín lójú pé fóònù tẹ̀ oh, wá yẹn ó wà nù báàgì oh, yìí. ẹ wò ó oh, mi lójú ó dá mi lójú nítorí pé káàṣì shopping àti ti lè máa wájú wọ́n ti lè máa wájú ní báàgì náà ó pa àwọn náà lè lójú àwọn ló oh, fóònù yẹn. ó dá mi lójú. bọ̀ ẹ̀yin náà tí ó bá tí ó bá sí fóònù yẹn bẹ̀ ya máa jẹ yín gan-an. kò sí wàhálà kò sí wàhálà. ẹni sùúrù àǹtí ẹ̀ mọ́kọ́ tó ṣẹlẹ̀ ṣẹ́rí àwọn abẹ́ṣẹ́ ń rí wa yìí peacemaker àdúgbò yìí la wà kó lè bá dára ń báàgì Nigeria enterprises ẹjọ́ torí ọlọ́run ẹ̀dẹ́kin check inú báàgì wọn ṣẹ́ni tí màá rí fún yẹn nu báàgì ṣé wọ́n bọ́ ìwà yìí wọ́n tó yẹ pé ẹ máa káànù wọn. Ah, ẹ kọ́ ni báwo ni fóun ṣe máa wà ní báàgì mi tí mi ní mọ̀ ah, mo ní kò sí fóun bọ́ọ̀lù mi. má gba èyí yìí o ah, ẹ jẹ́ ìyàwó sáyé ò ṣe. mo ní kò sí fóònù báàgì. àwọn máa lọ ilé ìlú ẹgbẹ́ ọdún kan. ẹgbẹ́ báàgì lọ́wọ́ wọn bó ṣe ń ṣe nìyẹn ẹgbẹ́ báàgì lọ́wọ́ wọn. ó yóò yóò bá ṣe máa ṣe nìyẹn bá ṣe máa ṣe nìyẹn mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n ó ti kó gbogbo ọ̀rẹ́ ọjọ́ ó ti gbàgbé pé. I had something. How about you? Oh, I know you are very, very Oh, yeah. Oh, favorite is already. But darling, we'll ask for Kori You have to see this. No, no, no. You have to see this. wo nǹkan tí mo rí wo nǹkan look at this ṣé mirror mirror anything there. look look jọ̀ọ́ jẹ́ kí fine. tún bẹ̀rẹ̀ fún ẹ look look. Ah! Mr. Mm. Harry wọ́n mà ní kẹ́ẹ̀dẹ̀ mọ̀ ni. yes ó jalè. ó jí fóònù. oh oh no no no! this is not fair this is báwo ló ṣe máa ṣe báyìí fún un. Ah, ah. ó jalè ni man ó jalè wọ́n dẹ̀ dín pẹ̀lú ẹ̀. ah this is not fair. what is not fair. ṣóńkà ìlara ni ọkọ ìyàwó. come on daddy you don't understand. ẹni tó bá ti níwà burúkú lọ́wọ́ tó bá ti jẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ tó bá ti ń ṣe gbogbo rédèrèdè yẹn nǹkan tó deserve gan gangan náà fún yín. social media. Mm-hmm. Ah, ah. ṣó wá ń dùn ẹ̀yin ọkọ ìyàwó ọkọ mi still rà. ọ̀gá àti nẹ́mẹ̀sì ó tàbá sókè ó yí dọ́gba ní alẹ́ mi bọ́ba Hello, Kọ́ládé. Ẹ báwo ni? Kí ló <laughs> Congratulations! Eh, mo ti mọ̀ pé òun náà lọ máa fún tẹ́lẹ̀. Result àdúrà tàwẹ̀ wa náà nìyẹn. Àwẹ̀ ọjọ́ méje, ìṣòro ọjọ́ méje, that's the result ẹ mú wa nílé máa bọ̀ <laughs> ah, ah, ah, mo ti Bilisi fitina, ọlọ́run má jẹ́ kárí, sùúrù tu Allah, ọlọ́run má jẹ́ kárí babi ala àṣírí abo babi ala àṣírí abo babi ala àṣírí abo kó bá dábà ọlọ́run má jẹ́ kárí kó bá dábà ọlọ́run má jẹ́ kárí make you sound whole harder. You do no bother to bang me dada. This one no be joke, no be harder. Oh yeah, Shanu the dada. Pato speaking I him with a speak. This man now so we know the sick. You gotta do this one for yourself, cause give never slack. Me know the slack, lati song wo ni bara. Ah. Look at the lawa food in the shop. Me a do rock, go bang go player. Ah. Yeah, my para shake, no yeah. My friend. Ya Latif, Ya Halal, Ya Rasul, Ya Allah, Ya Sattar, Ya Allah, Ya Wadud, Ya Allah. mí ò gbé ni. Hello? Raymond. I miss you. Mm-mm. ọlọ́run jẹ́ kó mi sùnmi láyé àti láyé mọ́. má pè láyé mọ́ sẹ́ mo ti sọ fún ẹ. I'm a married man. I am contented with my wife. Raymond mo mọ̀ pé nítorí ìyàwó ẹ̀ wà pẹ̀lú ẹ̀ òun ló ṣe ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ah wá wá ọ̀rẹ́ tẹ̀ síwájú mi ìṣọ̀rẹ́. so stop calling this line. o gbọ́. ó dájọ́ má kọ́ ọ̀tẹ̀ jẹ́ kí mi àti ẹ ríra conclude lórí nǹkan tí mo bá ẹ sọ. bye bye má ba ẹ ọ̀sán àtòrò lè mi pẹ̀lú ẹ̀. a tún gbọ́dọ̀ jọ pàdé mọ́ láéláé o ti gbọ́ bye fẹ́ wẹ̀ má pè mí mọ́ láéláé o. darling ọmọ ò ní. o ṣáàtì mọ àmúríra mi tàtijọ́ ìṣòṣe nígbà tó jú mi dúdú yẹn. kọ́lọ́ má jẹ́ irú ẹ̀ mọ́ láyé mi. I'm so fine with my wife now. I'm cool with you. That's beautiful. Thank you, darling. Thank you, darling. I really love you. Mo fẹ́ dogun, mo fẹ́ dọ́gbọ̀n, ó ti kó gbogbo ọ̀rẹ́ ọjọ́, ó ti gbàgbé pé. Ah, Ọlálẹ́yẹ ló ní ẹ̀kọ́ sọ̀rọ̀ kásọ̀bá ò ní. Wọ́n ó pè mọ́. Ah, kí ló tún wá ṣe lé? Ṣèbọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀kọ́ ládé ló yẹ kó lọ. Ẹ wo ẹ wo mi ò dé síbẹ̀ mọ́ mi ò dé síbẹ̀ mọ́. Kí ló dé tí ò lè débẹ̀? Ìyàwó wọn ni ìgbà téèyàn débẹ̀ téèyàn kí wọn ọmọ ọkọ̀ behave gan síbi bẹ́ẹ̀ nípa àtijọ́ níjà ti tẹ́lẹ̀. ọ̀làlẹ́yẹ ṣé mo mọ̀ mọ̀ ẹ̀ jọ báwo nìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ṣe behave sí. nígbà tí mo débẹ̀ ṣe ni mo kí wọn wọ́n sọ fún mi pé kí ló dé tèmi ṣe tí mo bèrè mo ní dáàdi blessing kan ìwọ ṣe pé ẹ̀gbọ́n ẹ̀kọ́ tó máa bọ̀ níbí báyìí wọ́n fìyàn sílẹ̀ lórí ìjókòó wọ́n sìn ọ̀rẹ́ wọn jáde. ó ní kó pe ẹ̀gbọ́n ẹ̀ kó tó di wá sí ilé àwọn ẹ gbogbo yẹn náà mí ní ẹni tí ìyẹn ò ní pé o ti torí ẹ kó máa bínú sí wọn. mọ́mí èmi ò ní débẹ̀ mọ́ ṣá nǹkan tí mi ò mi lọ sọ́dọ̀ ọ̀bùdá mi mọ́ ilé bẹ́ẹ̀ mọ́. màá sort it out ní sùúrù. ṣé kò ṣe é pé ọkọ àti màmá ẹ̀ ti múlẹ̀ ṣá. kò yé mi o eré ni mo tiẹ̀ kọ́kọ́ pé hmm. ọ̀rọ̀ náà tójú sí mi báyìí. Ah, kékeré ló gbọ́ ọ̀rẹ́ mi ṣebí ọ̀rọ̀ kékeré kan ló ṣẹlẹ̀ ń bí báyìí bí màmá ọkọ mi ṣe gbọ́n mi parí nìyẹn. o ì tí ì dá mi lóhùn náà ṣé ló ń wò mí bí orí ẹran o ò lè sọ. mọ́mí kí lẹ fẹ́ kí n sọ ṣé kẹ́ máa sọ̀rọ̀ kí n máa fèsì ni. you must be very silly ah, mo ti di gbákùlẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn bí n pé o. èmi. Eh, eh, eh, mọ́mí ẹ jọ ẹ take it easy amen go. Would you shut up your mouth Kọ́ládé èmi ṣó ti gbàgbé ni Kọ́ládé ipe àti ránmú gángan ìwọ Kọ́ládé kò kí ń ṣẹ̀yìn go ní èmi yẹ yìí ẹ ọmọ tá eh? I'm not a bad bá to wá òun kì ó ti ṣetán láti parun ni ọmọ tó bá ti sọ pé ẹnu ìyá òun ń rùn ẹ ó ti rẹ́ẹ̀dì láti Yeah. Back to you. You Bímpé, pay lo rí ní ọbẹ̀ tó wá irú sọ́wọ́ tí àbúrò ọkọ ẹ wá sí ilé ẹ tó dẹ̀ béèrè ẹ̀gbọ́n ẹ̀ ní ọwọ́ ẹ tó dẹ̀ bìíye bẹ́yẹn sí. Mọ́mi, n kò lẹ́yìn òkè ń ṣàlejò ń bí báyìí. Kò kí ń ṣàlejò ń very good nígbà tí àbúrò ọkọ ẹ wá sí ilé tó béèrè ọkọ ẹ lọ́wọ́ ẹ jọ èsì wo ló fún. mọ́mí bàtọ́nkú lẹ́yẹ̀ dé wọ́n kí mi mo dá wọn lóhùn ẹ́ àlejò wà ń bíbá wọ́n ṣàrí pé mi àtàlejò ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹni tó bá dẹ̀ wọ kíchìn tán mú nǹkan kan jẹ́ mi ṣáà ní gbà lọ́wọ́ wọn. very good àwọn àgbà ló máa ń pa òwe wọ́n sọ wípé ojú lèèyàn máa ń kọ́kọ́ tẹ́ fún àlejò kéèyàn tó tẹ ẹni ẹ ṣé ìwà tí wò wù yẹn ó jọ nǹkan tó jẹ́ pé àbúrò ọkọ ẹ lè wọnú kíchìn láti lọ fi kankan sí ẹnu. <laughs> bíi pé ṣo fẹ́ dàní àwọn ọmọ mi méjèèjì yìí rú ni ṣo fẹ́ kẹ̀yìn ẹ̀gbọ́n àtàbúrò síra wọn ni. ṣe pé kìnní uh, at least ṣé orí ẹ pé ṣá orí mi tí mo dọ́bàrà ẹ tí mo will you apologize. gbígbé jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí ó mọ̀ lẹ́nu ìjọ mọ̀ pé mi ni mo bí kọ́ládé ìjọ tún mọ̀ pé èmi ni mo ní kọ́kọ́rọ́ tó ń ti kọ́ládé tó tún ṣí èmi ni mo ní lọ́wọ́ èmi Susan Fúnmilọ́lá I decide who stays here To ba jẹ́ pé ìwọ ló máa dúró sílé Kọ́ládé ọwọ́ mi ló wà tó bá jẹ́ pé ìwọ náà ló máa tún lọ èmi náà mo máa kẹ́rù ẹ̀ bọ́ta o doubt me try it. <laughs> Hmm. lẹ́yìn. Eh, eh, lẹ́yìn ọba ti sọ fún mi at least i mean kó tó. ẹ wo sá mi fẹ́ dá lẹ́yìn rú sá mi mi dẹ̀ fẹ́ kẹ́ bá wọn jà. o ò fẹ́ dá lẹ́yìn o ò o ò fẹ́ kí n bá wọn jà. bẹ́ẹ̀ni ṣé wo mọ̀ pé tí ọmọdé bá rí ibi lóde òbí ẹ̀ ló máa ń kọ́kọ́ sọ fún. ẹ eh, but bàbá mi tó bá sọ fún mi màá mọ̀ pé màá dì pẹ̀lú ẹ̀ náà. ẹ jẹ́ ká lọ́jọ́ ó wà nínú ẹ̀ tó fẹ́ sọ. Hmm. ọ̀rẹ́ mi inú ewu ńlá lọ́tẹ̀ wa má jẹ́ kí n parọ́ fún ẹ. kò yé mi o. orí mi báyìí tó bá mind èmi ní solution kékeré kan tí mo lè fún ẹ o. Eh, o mind oh mind máa mú ẹ lọ́dọ̀ bàbá kan tó bá mind. ìwà lójú burúkú tó fi kó mi mọ́lẹ̀ báyìí babaláwo àbí <laughs> ah Dayọ̀ You disappoint mi gan ṣá. jọ ẹ̀rù ẹ bà mí o ah, ah! ah Dayọ̀ wá máa lọ. Àbí wọ́n ṣe pé mọ́, wọ́n ṣe pé mọ́ fọmọ káwọ́ sára yẹn gan ọmọ ni wá ṣe pé fún mọ́ lẹ́yìn káwa máa gbàdúrà ká máa gbàwẹ̀ kí ọlọ́run kó bá wa tú ọkọ ẹ̀ sílẹ̀ kí ọkọ àti àwọn ọmọ kó lè padà wá sílé ẹ̀. ṣé wàá lágbára tó tó yẹn náà. Ah, jù bẹ́ẹ̀ lọ ọkọ tí mi sọ ah. lágbára jù yẹn lọ. hello. Hmm? Ah, lẹ́kàn báwo ni. kọ́ládé ni kí ló ṣe kọ́ládé. ẹ níbo ni wọ́n wà báyìí hospital ẹ wọ́n pọ̀. lẹ́kàn kí ló sọ pé ó ṣe kọ́ládé wọ́n ló dàbí pé ó jẹ poison. ẹ poison ó dàbí pé kọ́ládé ọmọ tèmi jẹ poison ẹ níbo ló ti rí poison ṣe rí ara nǹkan tí mo máa sọ fún kọ́ládé rèé o kó ṣọ́ra fọ́ rẹ o kó tó di kó gba contract wọn ò poison yẹn kó ṣọ́ra fọ́ rẹ. mọ́mì. kí ni. what's that doyin kìlọ̀ fún mọ́mì o what is this now i'm his friend now this is not the first time tajoma ma gba contract why should i why why should i poison him this is not right now. ara ló ń fún ẹsẹ̀ mo dárúkọ ẹni get away ara ló ń fún jẹ́ kí sọ̀rọ̀ wo ló ń ṣe jù sí pàkópàkó. ọlọ́run á bá mi ìyá kọ́ládé àti àwọn ọ̀rẹ́ kọ́ ìfẹ́ kọ́ máa ṣe ọ̀rẹ́ pẹ̀lú anybody mọ́mí báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣáwà nìkan la ní patient bí báyìí ni eh, ẹni ni relation Mr. Kọ́ládé Àbánikọ́ndá. èmi báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn. Ah, èmi ni mo dẹ̀jẹ̀ sí lórí èmi ni mọ́mí ẹ̀ torí mo sọ fọ́mọ ẹ pé kó ṣọ́ra fọ́ rẹ̀. ok eh? mọ́mí it's nothing serious you can have your seat. Ah, ẹ ṣé mo dúpẹ́ dókítà o. ọ̀pọ̀ ọmọ ẹ ṣé o. ṣẹlẹ̀ ah. mo ní kí ló kí ló ṣẹlẹ̀. mo mi kò sí kankan. Ah. ẹ má sọ pé kí ló ṣẹlẹ̀ dá mi lóhùn. Ah. kí ló wá ṣẹlẹ̀. kò sí kankan. kí ló ní kó ṣe kọ́ládé. mo mi kọ́ládé ti kú. kọ́ládé ṣe kí ni. kọ́ládé ti kú. kọ́ládé ọmọ mi. kọ́ládé ẹ gbà mí ọ Yes? Taliel. Come in, please. Please come in. Ẹjọ́ láti. Orúkọ tèmi ni Johnson Àjùlọ. Ẹnìkejì mi ni Victoria Ogundipe. láti Golden Bank Nigeria PLC. Oh, all right. How may we help you then? A gbọ́ wípé ẹni tó ní ilé ti kú. No, my mom is still very much alive. <laughs> Mommy! Mommy! Adedoyin Sola. Mami ẹ máa bá wọn kàn bèrè yín, ẹ máa bọ̀. Ẹ rọra. Ẹ kẹsàn-án ẹ káàsán. ẹ káàsán ma. ẹ káàsán ah, àwọn méjì ni ẹ káàsán ẹ káàsán. láti Golden Bank Nigeria plc láti wá wọ́n Mr. Kọ́ládé Abanikonda wọ́n ti fi ilé ìyáwó ní ọwọ́ bank wa tí wọ́n dẹ́kọ̀ tí wọ́n san àkókò dẹ̀ ti tó láti wá sílọ̀bì lẹ́yìn òun la ṣe wá. ah ẹ gbà mí kọ́ládé ah, ah. kọ́ládé ọmọ mi nì kọ́ládé filé yáwó doyinsọ́lá. màámi. owó mi ni. èmi tiẹ̀ jẹ́rìí bọ̀dá mi kọ́ládé náà wọn ò ní láíláí ṣerú nǹkan báyìí it's not possible. ẹ jọ̀ọ́ kí lẹ lè bá wa ṣe sí i. madam kó má bàa bá yín lójijì la ṣe wá ni because next time tá a bá máa wá a máa wá tibí ni. ní àfikún ẹ ò ní ju ọ̀sẹ̀ méjì lọ láti fi mú nǹkan tí ẹ bá fẹ́ mú kúrò nínú ilé yìí kí a tó wá sí lọ bíbí báyìí. Ah, bẹ́ẹ̀ ni ma. Ah, ah, ẹ jọ̀ọ́ ọ̀sẹ̀ méjì mo gbé ọ̀sẹ̀ méjì. níbo lójú ẹ wà adédọ́yìn owó mi. màámi ìwọ ọlọ́run ọba mi táwọn òbí dúró ìjọ wo ni tójú yìí ṣẹlẹ̀ ẹlẹ́dà mi ṣàánú mi eléyìí ti pọ̀ ju dóyin. mami dóyin. báwo ni bẹ́ẹ̀ ni bọ́lá mi ṣe máa ṣe irú nǹkan báyìí. báwo ni bẹ́ẹ̀ ló ṣe dánwọ́ wọn. ṣùgbọ́n bí mi ìdákíyà láìkí ọmọ ojú à. Ah. mami ọ̀nà adé tún gbé lẹ́tà. ọ̀sẹ̀ méjì mami. <laughs> ẹlẹ́dẹ̀ yìí ó ní ìfẹ́ ọ̀rọ̀ mi ẹ̀yìn ọdún mi lórí ọ̀pọ̀wọ́ ojú ọ̀mí ẹlẹ́dẹ̀ yìí please help me ẹ ṣàánú mi sórí ọlọ́wọ́ ojú òní ẹlẹ́dẹ̀ yìí ó. Please help me, ṣé o brothers and sisters thank you ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣàánú mi nítorí ọlọ́wù. Thank you Jesus the owner of my soul Alpha Omega you are ẹ ṣàánú mi nítorí ọlọ́wù ojú òní lélẹ́dẹ̀ yìí o please help me ẹ ṣàánú mi torí aláwo ojú òní lélẹ́dẹ̀ yìí o mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́ iyebíye ló jẹ́ fún mi mo ní lára wá dáàdì ọkọ mi ẹ jẹ́ ṣàánú mi mọ́mì dáàdì ẹ ṣàánú mi help me help me mọ́mì and dáàdì help me. òun ní tọ́nà ìpàdó ìyàwó thank you help me thank you ẹ ṣé o òun nìkan lárẹ̀wà tí ọkọ mi fẹ́ ẹ ṣàánú mi torí ọlọ́run o ojú òní lélédè yín o. mo fẹ́ dogún mo fẹ́ dọ́gbọ̀n ó ti kó gbogbo ọrẹ ọjọ́ ó ti gbàgbé pé ẹni lóní kọ́ ló lọ́la o. òru tó ṣú ilẹ̀ tó mọ́ bó pẹ́ bóyá òní á di àná. yes ma ẹ gbà aṣọ yìí ó wà lára àwọn aṣọ tó yẹ kẹ́ fún kí ló ṣẹlẹ̀ ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín aṣọ yìí gbọ́dọ̀ mọ̀ ni. ó mọ ọmọ mọ. ó má dàbí the last time tẹ fọ tí ó mọ rárá. ó mọ ọmọ mọ. ó gbọ́dọ̀ mọ o anyway tí ó bá ti mọ owó yín ló máa di. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó ní ẹ fọ́ kó mọ̀ ọ́. máa fọ̀ máa fọ̀ yes ma. iṣẹ́ tó bá ṣe. gbé jáde sinimá tuntun àdínkù òní kòkó o. ṣé wọn kì í lówó nílò báwọn lówó. àdínkù òní kòkó tó bá ń sọ̀rọ̀ àfi bí ọlọ́run aṣẹ̀dá ni o. omi ọ̀tún yẹn báwo lẹ ṣe ní báyìí pé fún bàbá ẹ̀ kan. kẹ́kùn lé pàkó bá yípo tòkó. màmá eré kan sí ìmọ̀ tuntun èyí tó alágàjù. ó ga alágàjù ó ga fíofíò sinimá ti tún àdìgún oníkókó. àyà ah! kókó nàkí àwí kókó kọ́lọ́rọ̀ ògbọ́tọ́ lọ́rọ̀ bá gbọ́ kíni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ń ṣe. ọ̀nà ìyá ikú ẹ̀ àdìgún oníkókó lọ́wọ́ so ń gbogbo tán ìyá ni ó jọmọ tálíkà àdìgún oníkókó bí ọba bọ̀ mí ni. màálù kó fìyà lẹ̀ dáwọ́ bí kòkó so bí òfò àdìgún ọjà ẹni owó ẹ̀ bá sọnù ni ó pẹjọ́ ọba ìlú kan bẹ̀rù ẹ̀ kí ló dé. kábíyèsí kẹ́kọ̀ọ́ bá san owó mi lọ́la títí ọ̀la sọ́túnla àrẹ̀mọ ọmọ yín á wá sìn gbà lọ́dọ̀ àwọn ẹrú mi líbi o. èèwọ̀ tó bá jẹ́ pé lójú ayé òun ló ti gba ìyàwó mi kó o ní ajẹta lára tí báyìí fún ẹ láyà aborí jáde. Adigun oníkókó. Kúrẹ́ ni kí Aláwùsá màmá yẹrẹ kó pòdúsì eléyìí. Ó kọjá fẹnurọ̀ yẹn jọ. Adigun oníkókó ni. Káyọ̀dé Adébáyọ̀ ló dírẹ́tì ẹ̀. Starring Ọdúnladé Adékọ́lá. Yínká Quadri. Ọláìyá Igwe. Bẹ́tì Àbálọ́gún. Màmá yẹrẹ kó. Àfi Sábíàdún. Kẹ́mi Kọ́rẹ́dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Adigun oníkókó. Ràgẹ́wò kẹgbà. Ó ti jáde grab your copy now. bá ṣe láyé kí ló wí kí ló sọ. iṣẹ́ pẹ̀lẹ́. ẹ o màámi ebi ń pa mí ah, pẹ̀lẹ́ ebi ń pa mí gan-an. ẹgbẹ́ àtọ́jẹ́ ṣùgbọ́n kó tó dé ìmúra ó wà ní láìnà tó gbé wọn nílé Doyin Sọlá káàbọ̀ wọ́n nìyẹn fún àtàrọ̀. báwo wà ni. ó ga látàárọ̀ mo lọ sọ́dọ̀ woman tí mo ní mo fẹ́ lọ bá fọṣọ yẹn so ìgbà tí mo ṣe tán lọ́dọ̀ ẹ̀ ó tún wá introduce mi sí woman mi pé kí n tún lọ bá yẹn náà fọṣọ ah, mo yà sáré lọ fọ̀ owó tó wá fún mi mo ṣàpà gbogbo ẹ̀ papọ̀ mo yà kúkú yà lọ́jà ìgbà tí mo mọ̀ mo ti ra nǹkan ọbẹ̀ wálé fún ah, mi. ṣe ọmọ àtọ́jú wọn náà mo dúpẹ́ ọlálẹ́yẹ̀ wàá jẹun sìn pẹ̀lẹ́. Ah, ṣé ìwọ ò mọ oúnjẹ lọ́ǹtì ẹ̀. ìgbà tí bá ń pa mí kọ́. oúnjẹ nìkan ló mọ wọ́n máa lọ sí kíchìn jọ. màmí ẹ jẹ́ kí èmi dìde kí n sáré lọ dáná. dóyin dóyin sọlá o ṣé ọmọ mi o okó àgbálẹ̀ mi o ṣé mo dúpẹ́ dóyin o ò ní wà nínú ipò tí wà yìí Doyin Sọlá ẹni tó máa ṣẹ̀ tí ò ní dáríjì ẹ̀ o ò ní ṣẹ̀ rárá. àmín àmín àmín. ọmọ aráyé ò wá ní dé lébodò. àmín o àmín. wọ́n gbójú lọ́wọ́ èmi ẹ̀yẹ́ wọn ò ní gbójú lọ́wọ́ ẹ̀ Doyin Sọlá ò ní ṣàgbákò. mami àmín. wọn ò ní mú ẹ owó kiri lójú títì. àmín àmín. o ò ní kúkú òjijì o irú ipò tí mo wà yìí Doyinsọ́lá kò ní sínú irúpò yìí o ò fi ṣọ́kú mi lójú o ó ṣe okú. ọlọ́run ògo ọlọ́run á fara hàn. ẹ kú iṣẹ́ o ègbé ni fún ẹni tí a kò fi rán tí ó ń jẹ ègbé náà ni ẹni tí a fi rán tí kò jẹ madam ẹ̀mí ọlọ́run fi yọ̀ mí wípé bí kí ẹ ti wà ní ọlá gbogbo nǹkan ti ń da ẹ tẹ́lẹ̀ ẹ ti gun mọ́tò èmi rèmi mọ́tò oríṣiríṣi ẹ wá padà díẹ̀ ẹ tó ń gbénú ìṣẹ́ Jehovah. Ah, ah, ẹ má sunkún ẹ má sunkún Ọlọ́run wà lórí ìtẹ́ ẹ má sunkún. ẹ má yẹn pa ọ fún mọ́mì yín ẹ ní láti lọ béèrè lọ́wọ́. mọ́mì mi kí ẹ. bẹ́ẹ̀ ni wọ́n ní nǹkan láti dáhùn nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ gba nọ́mbà mi lọ́wọ́ wọn kẹ́ pè mí sórí aago gbogbo nǹkan tó bá kù mo máa sọ fún yín lórí fóònù àlàáfíà. ẹ ṣé o mm. ṣé o ah. wọ́n mi lè mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣe mí ìṣá ah. kò jẹ́ jẹ́ òótọ́. òótọ́ ni. o ti gbàgbé pé ẹni máa ní kọ́ lọ́la o. ẹ̀yin ọmọ ẹ wò ó fẹ́ kẹ́ tẹ́tí sí kẹ̀gbọ́ díẹ̀ nínú ìgbésí ayé mi. bọ́lá bá dòní kílá ó fi. ìgànnà wọ́n ṣí géètì fún mi ṣó orí ẹ̀ burú ni. Ah, màdámù ẹ̀yin ni ẹ wọ̀ ọ̀gá yẹn ni má jìnlẹ̀kùn o. Ah, ìgànnà ayé ètí bàjẹ́ tí bá ti wọlé o kọ́ sí mọ̀ pé òṣìṣẹ́ ń bímọ. ọ̀gá kèémà ẹ̀ kèémà jọ̀rọ̀ pé ńgbà táwọn ní kí má jìnlẹ̀kùn fún yín kò sí nǹkan tí ń jẹ́ sí o. kò ní dáa fún ẹ fún kan tó sọ yìí ṣé òní sílẹ̀ ọ̀dọ̀ sílẹ̀ kún géètì fẹ́mi madam ikú pa ẹ́ jẹ́ kí n wọnú ilé. ìgbọ́nà má yọra ẹ lẹ́nu ìwọ fílẹ̀ ń tiẹ̀ sórí mi dáadáa. ọkọ mi kalẹ̀. èmi fúnra lára mi ni mo instruct ẹ pé kó má ṣí géètì yìí kó padà síbi tó ti lọ. ẹ jọ torí ọlọ́ọ̀ jẹ́ wọlé àwọn èèyàn wọ́n mi láti dojọ́ ọjọ́ tí bá wọlé máa explain ara mi. explain what? ìwọ mọ̀ pé mi lọ́kọ ló wọlé ní táìmù yìí ló ṣe nǹkan tó bá wù ẹ́ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà ṣé kọ́bọ̀ ẹ̀wọ̀n fámìlì ẹ̀ wà nù owó tí mo fi kọ́ inú ilé yìí. má ṣe bẹ́ẹ̀ dádì Kọ́ládé. ṣọ́bí sórí mẹ́ta ni ṣé dúdú ní kí wọ́n wọ bí lọ́rọ̀ kí wọ́n wá sùn ní padà síbi tó ti ń bọ̀. ọmọ ọ̀gànná yẹn. wo ìgànnà tí wọ́n bá bí good mọ́ fada padà síbi tó ti ń bọ̀ òun ni mo sọ fún ẹ. ìjọ̀nà yóò sọ̀hún. bó bó ṣe rí. jẹ́ kí wọlé. ẹ madam ẹ wo ẹ lọ sùn lọ́dọ̀ àjẹtọ̀ bó bá dọ̀la yín bá yín bọ̀ ga. ayé sọ́ni kò gbọ́ lọ́lọ́ pé dáàdi kọ́ra dé síbi ó ò ṣiṣẹ́ bímọ ó lò ṣì. gbogbo ẹnu ni mo fi sọ sórí ìjọ́kíjọ́ tó bá tún jáde inú ilé yìí tó wá ń wọlé délé má jẹ́ kí n pọ́n fún mi má dábìrà sí ẹ lára ara tí ò wẹ́ láyé ẹni máa fi ẹ dá má ṣe ẹ jàtijàti. ẹ má bínú ṣàbẹ̀ iná látàárọ̀ pé kò má bínú náà. ọ̀rọ̀ má bínú kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí <laughs> mo kàn fẹ́ kó mọ̀ wípé sórí gbogbo òrìn òṣì ìrìn orí burúkú ìrìn àrí tó káàkiri ó ti sú èmi and bí wọ́n ṣe ń decide lọ́kàn ara tiẹ̀ and decision tèmi lélẹ́yìí sórí ìjọ́kíjọ́ tí mo bá ti lé ẹ kúrò nínú ilé oh my god tí mo fúnra lára mi sọ wípé o ò tún wọ inú ilé yìí mọ́ that will be the last day you will ever set your eyes on the children. ah àwọn ọmọ mi. aláwọn ọmọ tèmi jọjọ ah, má bínú ṣé ìwọ ló dá wọn bí ni ẹni tó bá tiẹ̀ jẹ́ pé àjọ bí wọn ṣé ìwọ ló dá wọn bí ṣe báwọn ọmọ tèmi ni. n tí màá sọ fún ẹ nìyẹn bó wá yí àwọn fámìlì yẹn ló bá mi kọ́ inú ilé yìí ni wà wá sọ fún mi ìwọ mo ní rìnrìn òsì. ewu ah, tẹ́ni kájọ máa sọ̀rọ̀ ọdún ọkọ àti ìyàwó kó dẹ̀ máa rán mi sáwọn ẹbí mi. ìyàwó lé ẹ̀wọ̀ kíni ah! ah! ah! ẹ wo jákàjákà tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ má fi bàtà wèrè tó ń gbé káàkiri ṣoṣo ní kan tó ń gbé káàkiri má fi fọ́ etí ẹ ẹ ìmọ̀tì ṣé bàtà lílé ìyàwó lé ẹ wọ nǹkan tí ìyàwó lé wọ ẹyin ìwé bá mi wọ kíni ní kíni wọn dáadáa kíni yàtí yàtí ààyè gbogbo ló ń ṣe ni ìwọ náà wò ó múra bí ọmọ aláṣẹwó ìyàwó lé òun wọlá yọ̀ kiri olówó bàtà. wọ́n múra ẹ̀ ó tún fẹ́ mu. ẹlọ́mọdé kárí wàhálà náà tó bá lọ gbẹgbẹ́ mi kó jẹ́ tí mo lọ mú ẹ kọ́ wọn wá ní kó máa pè mí lórí fún lọ́mọ jẹ́ kó pè mí irú ẹ̀ láyé mi. àkókò mọ̀ bóyá club tó ń lọ go kì í ṣe jó nìkan ló lọ ń jó kì í ṣe sìgá nìkan ló mú kì í ṣọtí nìkan ló mú bóyá mo sì gòpè náà ni. Ah, ọlọ́run ò ní jẹ́ wọn fún ẹ two thousand naira kó fi wọlé. how much you go pay. má wọrí ó ti yé mi ṣùgbọ́n kan tèmi máa ṣe inú mi ló wà wà gbọ́ o ó ti ń kọ́ mi tipẹ́ èmi fún alára mi fẹ́ kọ́ ẹ báyìí má dẹ̀ kọ́ ẹ wà gbọ́n orí ẹ̀ tí ò pé yẹn afẹ́ tó pé ìjì. ṣe ìyọnu. ọpọlọ kankan ní orí ẹ̀ rárá gbogbo òrònú tó wà ní agbárí ẹ̀ kò ju ti ìdun lọ ìdun kó ronú kó kí wọ́n dẹ̀ pa one day will be one day tó jẹ́ pé wọ́n máa rìnrìn òṣìrìn àrè níbi tó ti lọ mu tí ìwé rẹ̀ ìwà kókó sẹ́nu kú àdúrà tí mò ń gbà tẹ́lẹ̀ ni pé kò má kú bọ́ fún náà ó ti ń débi yìí mi tó bá lè kú kó kú ó lọ́pọlọ náà mo wí ògbọ́ mo sọ ògbà lọ́mọdún mélòó ìmúra wo ló múná kí ló kó sí tínú ẹ̀ ń dùn Susan Susan wèrè wo mo tiẹ̀ ń pè ṣukura a ní kí ló wọ̀ kí ló kó sí ó kó sí ṣukú ṣẹ̀ka èmi gan ò lójú kí ni mo tiẹ̀ wá dọ́dọ̀ òru ẹ̀ gangan níwọ̀n tó yẹ kó máa fẹ́ ṣúmẹ́ka láti àárọ̀ tó ti ká ọmọ yìí lẹ̀ fún mi nulẹ̀ yìí ó ń bọ̀ wá by this time of the day ó tún ti yọ jọ ẹ lẹ́gẹ̀sì wo ló fẹ́ lè fáwọn ọmọ yìí lọ́la ẹ̀kọ́ wo ni àwọn ọmọ mi ń kọ́ lára ẹ̀ gangan náà mo fẹ́ bí ẹ̀ mo ń bí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sọ fún mi. ṣíṣ mo jáwọ́ ọmọ mi lé fún mi mo jáwọ́ ọmọ lẹ́nu ra máa sọ̀rọ̀ ṣáwọn kan máa lọ skul lọ́la. sori pọ́pọ́ ló yẹ kú ṣáwọn ọmọ eléyìí sùn àwọn ọmọ tó ń sọ fún mi pé I want to see my money where is my money nǹkan ni wọ́n sùn. yàrá ẹ̀wò sóò lójú ni ṣùkúrẹ́ Susan wọ́n bí ló máa gbà á ẹ wá yí ọmọ ẹ gbà mí. ọ̀pọ̀ àbúrò ní kí n gbà ibi ló máa gbà ibi ni ẹ̀sìn dé ẹ̀sẹ̀ náà yá yí bó ṣe ń ṣe ẹ̀sìn. ká ló wà lọ́wọ́ o ẹ̀yin ọmọ ewùyà yín ewùyà yín ẹ̀yin ìyá yín ló ń tapà ọ̀pọ̀ àbí kúkúrú lọ yí o ah, lọ́mọdé ìṣòfò láyé nù o my boy just come just come may i baby come come come come come come you guys should come come come ẹ ṣe máa bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má lọ sùn tí o ẹ má lọ sùn tí o ẹ rí i pé akọ̀fọ́ gbòmọ̀ yín lórí ni hmm. ẹ má bọ̀ ẹ sùn sí mi láyà ẹ jẹ́ ká sùn báyìí okay. tó bá dé ọ̀run kó bá mi kí ìyá mi àti bàbá mi. forget never ó tàpá sókè onídàbà ní alẹ́ mi rárá bọ́bá yóò bá rí òun tí mi òkè ń wò ó níran. ọjọ́ kan bọ̀ tí náà gbilẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ́. never àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ á níbẹ̀ dandan ni dandan ni sẹ́. what goes around around. Whatever you sow, you surely reap. Òkè see. gbàgbé ìbò sí ó gbé pa aláàtẹ ó káwọ́ lérí. Òkò tá a bá sọ mọ́ ọ̀pẹ lọ́pẹ́ Never see. ọmọ ni ó. Ẹni tó bá tajà erùpẹ̀, agbowó òkúta sẹ́. ìpamọ́ ló wà ó dá mi lójú. ẹni ṣùsọ́nà ọkọ̀ lówùrọ̀ àfẹsẹ̀ kémi bó bá padà bọ̀ lálẹ́. Mami. Mami. Àṣé ilé padà jẹ́ mi. Báwo ni ṣiṣẹ́ tí mo fẹ́ yọ ọmọ báyìí lọ ṣe? Bọ́ìsọ́lá, ó tún yí kù o. Ìyá Kọ́ládé, ó kó àtẹ̀mọ́ra, kò ní lóògùn ẹkún mọ́. Ìpàdé ìyọ̀bà ti wáyé bí kò ṣe lórí ogún ọkọ yín. Ṣẹ́gun tó ń wò yìí òun àti ọkọ ẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ni àwọn ni wọ́n jọ ní ogún tí bàbá wọn fi sílẹ̀. olórí ẹbí ẹ wò ọkọ mi ò san kankan bẹ́ẹ̀ yẹn fún mi kó tó jáde láyé o. kò sẹ́ni tó rokú ro ọkọ ẹ̀ ogún ọdún sí wọn gbà tá a wà yìí. olórí ẹbí ṣé mo lè sọ̀rọ̀ kan. ìwọ náà lè sọ̀rọ̀ sí. <clears throat> mọ́mí kọ́ládé uh, mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ó lè strange sí yín but ẹ má jẹ́ kó ṣọ́ọ̀kì yín because mi wá síbí láti wá claim ogún ṣe rí gbogbo nǹkan tí olórí ẹbí sọ bó ṣe rí nìyẹn àwọn parents wa ló fi ogún sílẹ̀ fún èmi àti ẹ̀gbọ́n mi ìyẹn tó jẹ́ ọkọ yín àjọ ní ni ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀. ṣé rí ibi tẹ́ wà yìí mi rẹ́dí láti gbà lọ́wọ́ yín mi dẹ̀ rẹ́dí láti sọ pé kí kú kúrò níbí but ṣé bá wàá rò ó no no no ṣe lẹ́lẹ́ yìí lẹ́lẹ́ jókòó. tẹ́ bá wàá rò wípé gbogbo nǹkan tá à ń sọ yìí ó yá àhesọ ọ̀rọ̀ ni àbí bákan àbí méjì pẹ̀lú ẹyin sọ́pọ̀ kan yóò sọ kankan fún yín kan tó kù ẹni pé lọ́yà wa kí ẹ ṣòro gbogbo ẹ̀lọ́wọ́ ẹ̀ ó máa fi everything wọ̀n yìí ẹ máa mọ̀ pé èmi àti ẹ̀gbọ́n mi fi jọkọ̀ yìí làlẹ́tọ̀ sí gbogbo ogun tó wà nílẹ̀ yìí. kí ló ń bá mi sọ lórí fóònù yẹn náà. ṣẹ́gun o really láti máa take it easy kí ló dé náà you really need to outgrow this your youthful exuberance and all that grow up baby. whatever n tí mo bí ẹ lè rè ni wípé kí ló ń sọ mi ì gbọ́ nǹkan tó ń sọ dáadáa kí ló ń bá mi sọ lórí fóònù. i'm six weeks gone. Oh. mo ti lóyún fún ẹ náà ah. ṣé mi mi ò tí mo lóyún fún ni. jona kí ló dé náà tó fẹ́ jẹ́ kí gbogbo ayé gbọ́ sí nǹkan tó wà lára èmi àti ẹ̀ nǹkan tá à ń ṣe ní kọ̀rọ̀ kí ló tó fẹ́ gbé lọ sí gbangba. wo ṣẹ́gun pípè tí mo pè ẹ́ mi kò wá lash mi náà mi ìṣọmọ kékeré ni mi ni mi ìṣọmọ kékeré besides ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ so you know the way you talk to me mo kàn fẹ́ sọ fún ẹ wípé mo ti lóyún fún ẹ torí ọjọ́ iwájú kó lè mọ̀ pé ìwọ ni bàbá ọmọ mi that's all. o máa lọ ṣe oyún yẹn ni o. yes ṣé kí ni. oyún. or else. or else what wọ́n ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ tó yóò ń rọjú pé máa lọ ṣe oyún kí ló dé tí mo máa ṣe oyún kí ló dé tó yẹ fẹ́ pa ọmọ mi ah, ah. ó wo ṣẹ́gun pípè tí mo pè é mi ò ní kóyá kó fún mi ní owó mo kàn fẹ́ jẹ́ pé kò mọ̀ pé èèyàn kan wà níbí kan Susan tó fún lóyún ó tán. wo jẹ́ kí n bọ́ jẹ́ kí n bọ́ jẹ́ kí n bọ́. tó o bá ṣe wàá da oyún yẹn gbé wàá da ọmọ yẹn tọ́ wàá dẹ̀ da ọmọ yẹn bí ọwọ́ mi lókè. Okay no problem mo fe so fun. fún ẹ torí ọjọ́ iwájú. alájẹ ah, ah, kí ló yẹ tẹ ṣe wáá fi alẹ́ rìn báyìí. àbínú ṣó mọ̀ wípé tí o bá ni reason tó tajú mi ní ṣe bẹ́ẹ̀ pé you know what mo wà nù mítí kan ló wá wá so tedious gbẹ̀ǹdì ẹ̀ rí gbẹ̀bọ̀ but ko bá lè dáná ni má bínú can imagine. You wanna mo béèrè lọ́wọ́ yín kù. Ẹ ṣòwò. Báyìí fún ẹ ní ìkànnì mo máa fún ẹ sí Thank you. um, the very last request. Yes. <laughs> Alhaji wá lọ́la but apart from that àbúrò ọkọ ẹ tó máa ń ṣe yamayama yẹn mi fẹ́ wọ̀ sí mi fẹ́ wọ̀ sí àtọ́ but màá wá lọ́la ẹ̀ṣọ́ yìí. ok ẹ ṣe tó tẹ fún mi kò ní tán bẹ́ẹ̀ thank you so much for supporting me <laughs> i love you thank you all right all right ó dàrú ẹ wá sílé ẹ wẹ̀yìn wò ṣó dáa bẹ́ẹ̀ ṣá. ókè o mo ní kí n sọ fún yín ni o kò tó jẹ mọ́lẹ̀ o foodstuffs ti tán èní yìí ló dẹ̀ yẹ kí n lọ stock ilé èmi ò dẹ̀ lówó kankan tí màá fi róúnjẹ bí ṣe wà yìí. adúgbò sá. Eh, yeah, yeah, yeah. Mo mọ̀ bẹ́ẹ̀, mo mọ̀ bẹ́ẹ̀, mo mọ̀ bẹ́ẹ̀. Oh, Yakolade, mo mọ̀ bẹ́ẹ̀ sir. Yes sir, yes sir. Ẹ ṣe gan ni. Lórí ẹjọ́ kan náà. Níbo ma? Ká lọ bàlájì mi. Ṣé bọ́ ti sọ bí táwọn wà fún? Bẹ́ẹ̀ni ma. Ẹ ẹ kájọ máa lọ síbẹ̀ ṣe bọ́dọ̀ olórí burúkú wà yẹn ló wà. Ó jẹ́ ẹnìṣó. Wọ́n ní kí wọ́n gbé. Ẹ wọ mi fẹ́ gbòòṣì náà. Wọ́n ní kí ẹnìṣó. Ẹ jẹ́ ẹ ẹ náwó ẹ náwó òṣì jẹ́ kó lọ́ọ́ tí òjì ti kó di ti ní o ọ̀rọ̀ tí òjì ti máa kó di ti. ẹnì sọ fi ṣe wò yẹ abẹ́rẹ́kẹ́ ni sọ kí ló ṣe ní àdìkẹ́ ni sọ bẹ́ẹ̀ kí ló bá fa gbogbo yẹn. mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n o ti kọ́ owó ọ̀rọ̀ jù. ibi ló sọ yìí mọ́. Ah! Ah! ẹni ọ̀nì kọ́ lọ́wọ́. muhammadu rasulullah ibi ilé yìí wà lẹjọ kò ṣe ti ẹ wọṣọ ah! ẹ wọṣọ. ẹ alájì kí ni bọ́lá bá dé. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ yìí. àná. Ah, mo mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ jẹ fọ́tọ́ ni o ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ fọ́tọ́ ayé ni o. kí ni o ti ojú ẹ lọ́wọ́ tó o lè fi. bọ́lá bá dòní kí la ó fi pín ìtàn àná. ibi tẹ́ ẹ̀ fi mí síṣẹ́ yìí padà wá bá mi bẹ̀ ṣé ìwọ bá mi bẹ̀ látàná ni tẹ̀lé fi síbì kan. alága kí ló wá ṣe. ẹ kalẹ́ mọ́ ọ. ẹ pẹ̀lẹ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀dẹ̀ tú ọkọ mi lẹ̀ ẹ tú ọkọ mi sílẹ̀ ẹ tó kù lọ́rùn ẹ mò ń bẹ̀ yín ni. ṣe é rókùn lọ́wọ́ mi ni. ẹ ẹ mi ní láti rókùn lọ́wọ́ yìí kí tó mọ̀ pé ẹ ẹ sọ lọ́rùn mọ́lẹ̀ ẹ ẹ ẹ bò mọ́lẹ̀ bí ẹ ń fẹ̀fọ́ fún ẹ ń fẹ̀fọ́ fún ẹ rù bí òṣì kiri kó máa wò di ìyẹn lẹ ń ṣe fún. bẹ́ẹ̀ni. alága mi ò láìkan tó ṣe. látàánú kó didi bá dé má bàá dé tó ṣe báyìí kó wájú bí mi ò kí ẹ níbi o. ẹ ẹ mo fẹ́ kó ṣọ́ra ẹ o mo fẹ́ kó ṣọ́ra ẹ torí pé ọmọbìnrin yìí ò wá bá ẹnu ilé ẹ ló wà yìí o and gbogbo ètò ìṣe yìí bóyá torí mi ò tí ì sòótọ́ fún ẹ ni èmi fẹ́ fẹ́ ilé ilé ẹ ni. awusu bi lai eléyìí lè máa fẹ́ lé mi eléyìí akọ ajá yìí. Ah, kí ló ṣe mọ̀ ah! mi kí wọ́n fakọ ajá ti bí mi ni. èmi ò ní rú ẹ o ta ni èmi. alájọ èmi ṣe mọ̀ káwọn embarrassment mo máa ń sọ lélẹ̀ pé mi ò láì ẹ bọ́ yẹn pariwo látìn. káyọ̀ ní pariwo má pariwo nǹkan tá a ṣe. ilé ti jóná ah, àlá ti mi lè wá dé jókòó sí mẹ́ta lọ́lẹ́ ẹ̀ wá dé lẹ́sẹ̀ mi ọ̀tá wọlé sílé ó dà ló ti gbọ́. àwọn embarrassment mo sọ nílé tó bẹ̀rẹ̀ sí pariwo yẹn ń jágbenulé. Sorry, my baby. Take care, easy, Shogbo. Hmm? Yes, sir. I'm for you any day, any time. All right, one more uh, color days. I'm happy to tell you. But the song will ticket. Oh, ah, lọ eh, sí London. Oh, my lord. Thank you. And then she said, Bẹ̀rẹ̀ ni o, It's okay, I love you. I love you too. I love you so much kí ló sọ fún bàbá o pàtó bá dé láti ṣírò iṣẹ́ tó bá ṣe láyé kí ló wí kí ló sọ fún bàbá o ibi kò fi ọkọ mi lọ́rùn sílẹ̀ ọkọ yín bẹ́ẹ̀ ọkọ yín èwo lọkọ yín ta lọkọ yín Alhaji of course oh Alhaji lọkọ yín ẹ̀yin tí ẹ pa mí àlàjà ẹ̀yin ni kẹ́ ṣe mí ní favour ẹ jẹ́ bá mi sọ fún ọkọ yín because ọkọ yín ló ń fẹ́ èmi èmi kọ́ ni mò ń fi ọkọ yín ẹ bá mi wọ̀nà ọkọ yín kó jọ kó yé tọmọ ìdìyẹ pa sílé mi kó fi mí lọ́rùn lẹ̀ ah, ah. àti wípé o ṣé lọ́làjì tẹ̀ ń wò yẹn <laughs> ó dàbí bébì lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ah, mi ì tí ì rẹ́dí láti fi ilẹ̀ o ẹ wo kò jọ. Fúnmilọ́lá. ah ta ló sọ orúkọ mi fún mi. ó fẹ́ kí kinní kan yí ẹ kó dẹ̀ yí ẹ dáadáa ilé ayé ta wà yìí àjùra wa ló ti jákàdí dẹ́kọ̀. bẹ́ẹ̀ ni ṣé o rí ojú àti ata tó wò yìí lóòótọ́ ojú tóbi ju ata lọ àmọ́ ìtí ata fi ń ṣe ọkọ̀ ojú kò kí ń ṣe kékeré. ẹ wo irọ́ ni ọ̀rọ̀ ẹnu ni pàápàá ẹ jẹ́ kémi kan sàn kan fún yín ṣẹ́ni ẹni tó mọ̀ wẹ̀ tó ti wẹ̀ gbogbo odò àgbáyé odò kékeré ló ń gbèrú wọn lọ well i'm in charge èmi ni mo di kọ́kọ́rọ́ aláàjì mu tó bá wù mí màá tẹ̀ pátán tó bá wù mí màá tún ṣe tán tó bá tún wù mí mo lè pàṣẹ fún un ipe kò gbọdọ̀ tún dénú lẹ́yìn yẹn mọ́ hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Hmm. yeah. <sighs> Ah níwọ̀ yìí náà. Ah, ah. ẹ fẹ́ fi kíní gún mi nímú. <laughs> ṣe fẹ́ nà mí ni. àgbàyà níyí jọ àgbàyà òṣì kí ló dé gan kí ló dé àgbàyà níyí ó ra mọ́tò fún yín ó ra ti tèmi fún mi kí ló dé láti jọjọ́ yẹn ti fẹ́ wọn fẹ́ wọn ẹ fi wọn sílẹ̀ ó ti sú wọn tell your husband to stop looking for me i'm done with him. ayé ṣe kán wọ́n dà sínú omi ayé ló ṣe yọ̀ wọ́n dà sínú yẹ̀pẹ̀ ayé ayé àna ọmọ tó wá tún náà yá ẹ̀ mọ́. ó yá gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi. lálà lójú àlá yẹn orí ìyàwó alájì ìyẹn alájà abibat àṣírí ààbò lójú àlá ó wá fún ẹ ní bàtà yìí bàtà tó sọnù nílùú òyìnbó tó fi dìbọ́tì ẹ̀ kọ́ládé ìgbà tó wá tají sáyé ó tún wá rí bàtà lẹ́gbẹ̀ẹ́ lójú ayé. Ha! Hey! Hmm. ìbà ooo ìbà ìbà alájà tó ń ṣògbóró ìbà àjọkẹ́lẹ̀ tó ń ta gbàgbà ìbà orú òkè ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àti fọkọ́ yẹrí alákòóre èrèmínímí adébídé máa lọ àtẹ́ẹ̀kà orúkọ tá a pelẹ̀ àtẹ̀pẹ́ orúkọ sílẹ̀ ń jẹ́ ìbà ìyá mi òṣèlú mànìgà apanimọ̀wá àgò olókìkí òru àfijẹ́ ti ké wélewéle àfijẹ́ àdàbà ti jẹ láwùjọ àṣà ẹ̀yin lòṣó ló ṣálá ẹ̀yin lòṣálá ṣó ló ti mu ṣálá ṣáló tó jẹ kó ló jẹ tó jẹ. ẹ̀yin lọ́dún kágbó àlàkágbó òjì kùtùkùtù bómi gbóró bọ́jú. bẹ́ẹ̀ ni ẹ̀yin làbìyẹ́ fẹ́ dẹ́dẹ́ àbìyẹ́ fẹ́ dẹ́dẹ́ ẹ̀yin lóko tó kú tí ò ní rúgbìn. ìbà ìṣúná lóògiri òkò àjọngọ́ làbà tó lórí ọkùnrin ogun ògbẹ́lẹ́kùnbẹ́lẹ́kùn ti sunkún ẹlẹ́kùn solùgé láàárọ̀ yẹn sẹ́yìn àkọ̀tù kó lọ́kọ́dá àgbọ̀ṣọ̀ dára. obìnrin ọ̀gọ̀dọ̀ abìnrin ọ̀gọ̀dọ̀ bókù bá lówó bókù ò bá lówó òkú á gbowó tiẹ̀ ibi tó kù bá kú sí ọmọdé ilé àgbálé wọn á wó wá wọn á fi bàṣírẹ àṣírí òṣùbò bẹ́ẹ̀ ni bàbá mi ìbàdàn ọmọ rárá tó máa bílẹ̀ sọ̀tún lẹ̀ lánàá jẹ̀rí ká ìbàdàn o olùkúnà àti ọ̀dà rẹ dako bí ìṣòro ìbàdàn ìbá dáró palẹ̀ ìbá tó lè lè jalè. ìbá ariwo olú agari ìbá orin kìnà. <laughs> Sùsánì. bàbá. Fúnmilọ́lá. bàbá. lẹ́ o ibi ayọ̀ládé yìí o ọ̀rọ̀ dòun torí àkì í kó wọnú omi tán ká tún kígbe òtútù ibi asọ́ládé yìí o olóòfẹ́ dalágbára olóòfẹ́ lágbára olóòfẹ́ dẹni ayé fẹ́ olóòfẹ́ dẹni tí ó jẹ́ pé gbogbo tó bá ṣe ilé ayé ó máa ṣe láti gbé olóòfẹ́ tó bá fẹ́ kó kú kí wọ́n máa kú olóòfẹ́ tó bá fẹ́ kó yè kí wọ́n máa yè olùgbogbo tó bá ń nọwọ́ mú òní kó máa rí bẹ́ẹ̀ olóòfẹ́ di apá àtẹ́wọ̀ kálẹ̀ olóòfẹ́ di apá àtẹ́sẹ̀ ọ̀ká ọ̀nà ó lọ fẹ́ di apá wọn níwọ̀n ká yoko ó lọ fẹ́ ká parí ayé ká ọmọ bẹ́ẹ̀ ni ó sì ní kò sí ní ká ọ <laughs> èmi ọkùnrin mẹ́ta tó ẹlẹ́mẹ̀lẹ́ o ẹlẹ́mẹ̀lẹ́ o ẹlẹ́mẹ̀lẹ́ o ẹ̀bọ̀ra pa ẹ̀bọ̀ra pa ẹ̀bọ̀ra pa pàpà tí lọ́mọ kọjá ilé iwájú bá bẹ̀ <laughs> ọ̀rẹ́ mi àtàtà ìmúlẹ̀ ọ̀run ṣọwọ́ kẹ́mi ìrẹ́lájọ ṣe kékeré lágbede méjì ayé wọn níbi tó yẹ pé eérú lásán ni ilẹ̀ ilẹ̀ ti ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin mẹ́ta ni ọ̀kọ́ làwọn ọmọọṣẹ́ pàrọ̀ ọmọdé àfẹ́ máa bílẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ èmi ni mò ń pè ọ́ ibo ló wà ilé ni bá kó wọlé ẹ̀gbọ́n ni bá kó wọlé dẹ̀ ìyá ló bá kó kọ́kọ́ lé ibikíbi tó bá kó fi tó ṣe lẹ́bi <laughs> ilé ọ̀rẹ́ mi ilé ọ̀rẹ́ mi. gúdúgúdú àbẹ̀ jágọ̀jágọ̀ ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi àtàtà ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì òkàrè tó iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ́ òwò rí ọmọ aláṣẹ là tún ti débi ṣe mi o mo gbé ntọ ọmọ jẹ dé. wọ́n bá tí ń ó lóun wá agbára ó lóun agbára ó lóun alágbára ẹ náà kì í máa ṣe ayé láṣẹ gbé gbogbo tó ń bá ti ṣe ó ló sọ̀rọ̀ àdí jíjí tóun jí òun bá dé lórí igun wọn ni àkè bá dé lórí igun pagún ó dìgbò tó bá ti ṣe ayé ìgbọ́dọ̀ fi bì òun ó jí tóun jí òun bọ́ọ̀dì gbà lọ́rùn àkàlà ó làkè bọ́ọ̀dì gbà lọ́rùn àpàkàlà gbogbo tó bá ṣe ayé ìgbọ́dọ̀ fi bì òun ó jí tóun jí ó lóun bá ṣẹkẹṣẹkẹ lẹ́sẹ̀ di ẹ páàkì bá ṣẹkẹṣẹkẹ lẹ́sẹ̀ di ẹ kápẹ́ di ẹ àṣegbè ńlọrọ ṣe ní tiwọn gbogbo tó bá ti ṣe ilé ayé kò má ti ṣègbè bẹ́ẹ̀ ni apá ayé ò sì gbọ́dọ̀ káwọn ó yá elébèlè o ó yá ìṣúró ìròyìn ó yá bá fúnlagbára báyìí. wọ́n ti tí mo jí mo bá ní lórí góòlù àti bá ní lórí tó apagún bí tí mo jí mo pé ìgbà lọ́wọ́ àkàlà wọ́n àti bó ìgbà lọ́wọ́ àkàlà wọ́n àkàlà bí tí mo jí mo bá jẹ́ kẹ́kẹ́ ìgbẹ̀lẹ́sẹ̀ ìdíyẹ wọ́n àti bá jẹ́ kẹ́kẹ́ ìgbẹ̀lẹ́sẹ̀ ìdíyẹ lápẹ̀ díẹ̀ òun ti ìrọ̀ tó ní kó tó wá Ah, ah, àlùkí ẹsẹ̀ ìdìbà àbí apá arúgbìnrin jáná arúgbìnrin lórí káfíńsì ògbè ìgbà tó lọ lè gbóná òyìn bẹ́ẹ̀ lógún wọn ní kówé kó àtìwá ìdí àfẹ́mi àfẹ́mi lágbèmí lọ́rọ́ àfẹ́mi àfẹ́mi àfẹ́mi lágbèmí kòtù àfẹ́mi ńláńlá lè wé sakóoru ńláńlá lè wé àgbàgbà ńlá ìgbé lánàá nàánú tó lágbo ìgbé lánàá nàánú tó lágbo. ìmùlẹ̀ ìfẹ́ mi ìyà kì í jọmọ lójú yẹ ẹ ìyà kì í jẹ òkùnrin lójú òṣùgbó ìyà kì í jọlú àwúrẹ̀bẹ̀ ìyà kì í jọmọ lẹ́lẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùṣà ta ni ṣé wọ́n ti fìyà jẹ́ ni ta ló fìyà jẹ́ ìmùlẹ̀fẹ́ mi. ẹlẹ́mẹ̀lẹ̀ hmm? ìyàwó alájì alájà Abibat àṣírí ààbò ni. Ah! <laughs> kí ló fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún gan-an ṣá fún mi ìrún. ẹlẹ́mẹ̀lẹ̀ ẹ̀ẹ́ni ni kò ní dọ́là mo fẹ́ kó lọ pa ni. ọ̀dà mo dédé. Hmm. <laughs> ẹlẹ́mẹ̀lẹ̀ ọ̀kàrẹ̀ ìmùlẹ̀fẹ́ mi. Alhaji Baruwa fẹ́ bá yín sọ̀rọ̀ sá. Alhaji Baruwa mi fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀ lórí business for now. Hmm, we can do that tomorrow kọ́ máa bínú wá understand. yeah ṣé àgbọ̀ mi just like I said. ìdúró kò tó ṣẹlẹ̀ tí wọ́n ní gbogbo àwọn business. no no no ó ah, máa ní. Ah mo tún fẹ́ rò ìrònú gan ti ro rẹ ó ti ro rẹ dojú kan what else she's gone already mm, she's gone. <laughs> àbí kí ni mo dẹ̀ máa bọ́ lọ́hùn ṣe ọlọ́run dá ẹlẹ́jọ́ olóhùn appeal. I appeal against who? Mo ti gba faith mi. Gbàgbọ́ tèmi tẹ̀ ni pé better place ni wọ́n wà. Ìgbàgbọ́ gbogbo wa ni a máa ń fi múnú ara wa dùn ni. Nígbà tó lọ́ mọ mú wa kó sẹ́ni tó mọ bọ́hùn ṣe rí. So àwọn fi ń console ara wa náà ni pé she is in a better place. I hope so. I hope so. Ṣé ti lo gbóyún ṣáńgbá? mo ti lò mo ti lò talẹ́ nìkan ló kù mọ́ dẹ̀ ló lálẹ́. ẹ pẹ̀lẹ́ sà nífà èmi gan mo lọ sáré yanjú mítìn pẹ̀lú àwọn òyìnbó mi kan ni mo kúrò bẹ́ẹ̀ ni mi parí ẹ̀ because mo ní mo ní láti rí yín lẹ́nu. thank you o ò ní fi rú ẹgbẹ́ all right all right yes tọkọtìyàwó ẹnu bẹ̀rẹ̀. alájì ta ni yóò máa tó wọlé pẹ̀lú kàdíjà yìí. Ah, abdulrahman nìyẹn ọkọ àfẹ́sọ́nà kàdíjà nìyẹn oh. very nice chap he is into oil and gas business and he is doing very well in fact ó jẹ́ mọ́ pé ó ra mọ́tò falaja tó ní kó fi ṣe fiftieth birthday kò dúró. ọ̀rọ̀ ká tutù fàlàjà ah, alájà ò tún dúró pa ẹ ibo lẹ wá gbé mọ́tò sí báyìí. Ah, ó gbé wá fún mi bọ̀ mo nínà kókó gbé fún Kádíjà àti ẹ̀jẹ̀ mi fẹ́ máa jogún ìyàwó mi. nǹkan tẹ́ máa ṣe náà nìyẹn. báwo ni ìbá ṣe dùn tó tí irú fine boy yìí bá lè jẹ ọkọ doyin ọmọ mi ah. bó dẹ̀ ṣe máa rí nìyẹn. màmí ẹ bẹ̀rù ọlọ́run èyí tí gbogbo èèyàn máa ń pè ní àjẹsù. so fámìlì kan náà ni wọ́n ni wá. bẹ́ẹ̀ni ṣé o rí bàbá tiẹ̀ àti bàbá tiẹ̀ àwọn ní ẹ̀gbọ́n bàbá tiẹ̀ tó jẹ́ ṣẹ́gun. mọ́mí abomination lélẹ́yìí. ẹ wo ọ̀rọ̀ yìí kù síbẹ̀ o. Yeah, come in. Clear to pick on. I'm busy. O busy. Ìwọ busy. Mo pe àwọn ọmọ ẹ̀, wọ́n jẹ́ kó máa yé mi pé wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán ni. Bọ̀ òun ignore call tèmi. Àbí? Ẹ má bínú. Má bínú. Má bínú mo ti mọ̀ pé yẹn ò jìnnà sí ẹ lẹ́nu nǹkan tó máa sọ náà nìyẹn má bínú wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ afẹ́fẹ́ ti fẹ́ o àdẹ̀dẹ̀ ti rí fòrò adìyẹ àṣírí ẹ ti tú lọ́nà o. ok kí ló wà láàrin wa àti aláàjì àṣírí abu. aláàjì ta ló fún mi lọ́la ìwọ màlájí àṣírí ààbò alhaji abdulateef abdullahi tó ń gbé ní number seventeen down the street ìwọ mọ̀. Ah, alhaji hmm. ah, àtìgbà tí dáàdi kọládé ti kú àtìgbà yẹn ló ti máa wá yọjú sẹ́mi àtàwọn ọmọ lọ́ọ́ máa wá kí wa kò ju yẹn lọ. mi ti mọ̀ báwo ló ń jẹ́ alhaji kìlọ̀ pé wọ́n yẹn náà. fún mi so látìgbà tí dáàdi kọládé ti kú wọn ò tí ì kì í tán up till now Hmm? wọn ti kì í talk till now wọ́n sì máa máa kì í lọ tó máa di ten years time wóò mi ní anything láti bẹ sọ nípa yẹn cup of tea ti ẹ nìyẹn. n tó bá wù ẹ́ kó fi láìfẹ́ ṣe n tí mo wá bẹ sọ nísìnyí pé we need to put a stop to this uh, uh, ungodly relationship tó wà láàrin mi àti ẹ. would you shut up your mouth? àwọn ta ni ìwà aláìní tí ju òṣì ó mọ̀ ni o mọ tí mo ṣe jẹ́ sí ẹ ipe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ tó mú mi tó kì mí mọ́lẹ̀ tó fún mi lóyún. ó lògùn fún mi ni jọ̀ọ́ ó lògùn fún mi ni. èmi lògùn fún ẹ. yes. tó ẹ pé ó ní iye tí wọ́n fi ń bẹ̀ kó tó pé mo gbọ́ ẹgbẹ́ ọkọ̀ tó ń jogun o bíbélì mi ni mo gbójúlé ìfikẹ́sì náà èmi ṣògùn fún wọn. ṣó ti gbàgbé ni tó yẹ pé o tún sọ fún mi pé and even better in your hands ju stranger lọ ibi ìwọ gan-an máa tọ́jú èmi àtàwọn ọmọ ni wo orí mi ò pé nígbà yẹn ni oògùn ṣiṣẹ́ lórí mi oògùn sì ń ṣiṣẹ́ lójú mi owó fi nǹkan bò mí lójú nígbà yẹn ni ṣé o ti gbọ́ o fẹ́ wo wo wo wo má bá mi sọ gbogbo yẹn gbogbo yẹn ò tẹ̀ bá mi nǹkan tí mo fẹ́ wá bẹ fún ní ìsìn tí mo sọ fún ẹ ní ìsìn pé I need the document of this house yes right now. Akànjí. èmi nìyẹn. ọmọ abánikọ́ńdá. orúkọ mi gangan ló dá yẹn tí má ní mi fún ẹ ní dọ́kúmẹ́ǹtì ní nǹkan. wọn ò pè fọ́ fada ẹ̀dá wọn ò pè ta tí mọ́dá fada sísá ìyàwó ìyá ẹ̀dá. ó lè mi ní kíni dọ́kúmẹ́ǹtì lè bà bẹ́ẹ̀ àbí lè bà bá tèmi. ẹ o sọ dàbí jábọ́. ní sùúrù ó tí ẹ máa wà dá eré mò ń bẹ ṣe. ah better. ah ah oníjọgbọ́n mo ń bọ̀ jẹ́nu bẹ́ẹ̀ mú ah better o ní fún mi ní document o mọ orúkọ mi ni èmi àbánikọ́ndà ṣẹ́gun àbánikọ́ndà wo èèyàn kí n bá mi dánrò ẹ̀ wò ẹ tó bá mi dánrò ẹ̀ wò níjọ́ kìnìún àná ó níbi tó wà go inside kó mú nǹkan tó fẹ́ fún mi. ìjọ tá a bá jàtàlà tá ń tani lẹ́nu ìjọ tá a bá mutí lọ tí ń pani ọjọ́ tí a kì í jókòó tó bá ta ewu ọjọ́ náà kò kàn nípa. òòjọ́ lóró náà múgi òòjọ́ lóró tó múlẹ̀ òòjọ́ tọ́jọ́ bá yọ náà kò ń wọ̀ ọjọ́ tó gbogbo gàgà bá wáyé ọjọ́ náà ló ń padà lọ sọ̀rọ̀. gbogbo nǹkan tèmi Susan Fúnmilọ́lá ọmọ Olúyọ̀mbọ̀ bàbá ìwọ Ṣẹ́gun àkọ́ ọmọ anìkàndá sọ ni kò gbọ́ o nítorí pé ọgbọ́n ló ní kò gbọ́ mi àpàdà ló ní kò má pòun ẹnu mi dà èmi lọ mo fẹ́ kó mọ kinní kan wípé àwọn ọmọ tí mo bí fún ẹ̀gbọ́n ẹ̀ ìyẹn Dóyin àti Kọ́ládé àwọn lọ ní ilé òkè nítorí pé ilé ìtìpín rẹ̀ ọmọ tí mo bí fún ẹ Ọlálẹ́yẹ òun ló ní ilé ìsàlẹ̀ wá gbọ́ mi dáadáa o láti èmi lọ nǹkan kí nǹkan tó lè dèmí àti ẹ̀pọ̀ títí dórí ọmọ ó gbọ́dọ̀ béèrè mọ́ ó yá ìta ṣé nǹkan tó fẹ́ nìyẹn. Hmm. Are you sure? Yeah. Okay. ẹ ṣáà má bínú sí mi mo wá agbára ni mo agbára níbi tí wọ́n wá agbára dé. alẹ́lẹ́lẹ́ a ò gbọ́ poroporo odó àjíǹjì a ò gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ kọ̀ǹkọ̀ṣọ̀ onílé mo kágò kí n tó wọlé àbòdè oṣù àjá òṣùpá ni mí mo wá bòdè fọlọ́run ọba èlémèlè èlémèlè ìmùlẹ̀ ìfẹ́ mi ìwọ́dà. èlémèlè ṣebí wọ́n sọ fún mi ó ní pé o máa dúró tì mí ipe ìyà kankan ò ní jẹ mí kí ló wá dé. kí ló ṣẹlẹ̀. wọ́n ti pa gúnugún ayé òkú mọ́ wọ́n ti pa àkàlà màgbò ayé ò kalẹ̀ ọmọ aráyé ti palẹ̀ kẹ́lẹ́kẹ́ ayé ò gbádùn ẹ̀ fún un ọmọ aráyé ti ká mi lẹ́yìn ọ̀kan wọ́n pa kọ́ládé ọmọ mi elémèlè ta ní dánwó ẹ̀wò. <laughs> adébíyipé ni adébíyipé ìyàwó rẹ ni <laughs> ìyàwó kọ́ládé ló ká mi lẹ́yìn ọ̀kan adébíyipé. Adébímpé Adébímpé o ilé ló bá wà ní kò wò dé ẹ̀kúlé ló bá wà ní kò wò dèdè yàrá ló bá wà ní kò wò kọ́kọ́ ilé nítorí pé tí a bá pe òkú ní pópó alàyè ní dáhùn Adébímpé o Adébímpé Adébímpé o ṣé wọn ló pa Kọ́ládé ọmọ mi. bẹ́ẹ̀ni èmi ni mo pa. kí ló dé tó fi pa ọmọ mi Kọ́ládé. ìgbà tẹ́ sọ pé pé ẹ̀yin lẹ ní kọ́kọ́rọ́ ayé àwọn ọmọ yín lọ́wọ́ ẹ̀yin lẹ ń ṣe ẹ̀yin lẹ dẹ̀ tún ń tì í nítorí ẹ̀ ni mo ṣe dàbí ọgbọ́n mo ṣe fogun bá sọ̀rọ̀ pé kó ta gbogbo property kó dẹ̀ kó fún mi. níbo ló wá wà báyìí pẹ̀lú àwọn ọmọ ọmọ mi. amẹ́ríkà. amẹ́ríkà ló wà báyìí pẹ̀lú àwọn ọmọ ọmọ mi. ẹnẹ́mẹ̀lẹ̀ fi sílẹ̀ nítorí pé àwọn ọmọ ọmọ mi wà lọ́wọ́ ẹ̀ tí àbá pàdé lẹ́nìí àtúpàdé ìjọ mìíràn ó dàbọ̀ ẹlẹ́mẹ̀lẹ̀ ìmùlẹ̀ ìfẹ́ mi ó wá kun kankan tó máa ṣe fún mi lọ́pẹ́ káwọ́sára wà fún mi. mo ní nàìjíríà ṣe o ọmọbìnrin o alágbára burúkú. lẹ́nu ẹlẹ́mẹ̀lẹ̀ ṣé ìwọ ti gbàgbé ni wípé ìwọ ni ìmùlẹ̀ ìfẹ́ mi wípé kò sí ibi tí n bá rán ẹ lọ gbogbo ẹ̀ báyìí ló máa jẹ́ kí ló dé ní báyìí lọ fi sílẹ̀ wọ́n ní kò fi mí sílẹ̀. ìwọ tún ni ṣé mi ò ti sọ fún yín pé kó má ṣe gbá agúdẹ wò láì ṣàwo. èmi ni èmi lẹ́gùn ṣoṣo ti parí kẹ́ gùdùgùdù ṣojú dẹ̀rẹ̀ pọ̀ mẹ́ẹ̀dì yẹn jẹ́ èmi lọ kàkà tí mi kàkà èmi lọ kàkà tí mi kàkà èmi lọ kàkà tí mi kàkà tí mi kàlágbára mọ́bi tó lágbára ẹ̀mí ọmọ kí aṣòro fìjà lọ ẹ̀mí ni èmi náà ni ìwọ ìwọ Fúnmilọ́lá ó ti mú inú bí mi wókè kó wó ilẹ̀ òní yìí lórí ayé mi èmi <laughs> sì ni mo máa pa ẹ́. Hmm. irú àlọ́pàá nítorí pé kí ni àpá nìkan kì í kókó kiri ilẹ̀ kí n kúkú gidigidi ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ò sí kankan tó bá fi mi ṣe fi ọkọ ọmọ mi sílẹ̀. lónìí yìí ni màá jẹ́ kó mọ̀ wípé ògìdọ́ kì í ṣẹgbẹ́ ajá <laughs> àgùntàn kan ò lórí láti bá àgò kan ẹ̀rù ni mí mo kọjá ohun tí ajá máa gbé mi. irọ́ ló pa nítorí pé kí ni àpáàdì kì í kúkú ògiri ọ̀nà kì í kúkú gidigidi ẹsẹ̀ ara wájú ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀yìn ẹgbàá kẹlẹ́rì kò gbẹ́nu ẹ̀ ọ̀yà ọlọ́pàá fọkọ ọmọ mi sílẹ̀ fọkọ ọmọ mi sílẹ̀ yẹ yẹ ọjọ́ mi ọ̀ ọ̀gbìn lọ. ojú mi ojú mi ojú ojú mi. Oh, ojú mi ojú mi ojú ojú mi. dárí jì mí kò fi jésù bojú ni. mami. kò fi bíbélì bojú ni. please forgive me ẹ má bínú sí mi. Ah, ẹ gbà mí ẹlẹ́mẹ̀lẹ̀ ẹlẹ́mẹ̀lẹ̀ hmm? hmm? jọ hmm. jọ má pàbí o. Ah, Tálẹ̀ bá sọ̀rọ̀ mọ́ ọ̀nà mi sọ̀nà o. Lẹ́yìn àmì ah, ah, kí ló ṣe yìí? Kí ló ṣe yìí? Mami! Mami! Mami! Mami! Mami sọ̀rọ̀! Kí ló ṣe yìí? Mami! Mami. Mami. Mami. Mami, kí Mami. You forget tomorrow. O tiẹ̀ rántí ọjọ́ ọ̀lẹ́. O gbàgbé adákẹ́dájọ́ ó ti ẹ̀rọ tí a túbọ̀ tán. You forget Nemesis. Otapasoke oh, onídọ́bọ̀rí oh, alábìrànláṣẹ́. Nemesis. Bọ́ba yóò bárí o oh, ti gbàgbé ọba mi òkè ń wò ó níran. Nemesis. Ọjọ́ kan ń bọ̀ sínú àgbìlẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ́. Nemesis. Àgbà tó rò fọ́ ìkà, ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ dandan ni dandan ni sẹ́. What goes around comes around, whatever you sow you surely reap. òkété gbàgbé ìbòsí ó gbé pa aláàtẹ ọkà wọn lérí òkò tá a bá sọ mọ́ òpẹ lọ́pẹ́ ń sọ ọmọ ni ó ẹni tó bá tajà erùpẹ̀ agbowó òkúta sẹ́ ìgbẹ̀yìn lójú ọ̀rẹ́ jẹ́ ká ṣe rere àṣepẹ́ kan sùn àṣepamọ́ ló wà ó dá mi lójú ẹni ṣùsọ́nà ọkọ̀ lówùrọ̀ afẹsẹ̀ kémi mo bá padà bọ̀ lálẹ́. nẹ́mẹ̀sí nẹ́mẹ̀sí nẹ́mẹ̀sí. àtúbọ̀tọ̀ àtúbọ̀tọ̀ jàjọ́ ògùn ọ̀rẹ́ mi o. nẹ́mẹ̀sí. wọ́rọ̀ nú ọ̀rẹ́ rántí ọjọ́ ọ̀la ṣẹ́ mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n báwo ni tiẹ̀ ṣe jẹ́ o. Oh, never see. never see. Never Never, never, never, never, never, forget. Never see. Never see.